pamọ́ ẹ ṣe fún ayé o wọ́n lọ sí ìpínlẹ̀ kejì. ọlọ́bẹ̀ tó fọwọ́ gbáyà ọlọ́bẹ̀ tó sọ fún mi pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ọlọ́bẹ̀ wájú ń pa yìí. sẹ́lẹ̀ ọkọ ni yìí ni ìka lèmi náà. kí lè ṣe ètò lẹ́tọ̀ yìí èèyàn alálẹ̀ ìlejò àìdàkùn. báwo oògùn lákàáyọ̀ símọ̀lẹ̀ bá mú un ṣúṣú. ojú ayé pé. ojú ọ̀rọ̀ àdìgẹ́gẹ́ lójú ọ̀hún obìnrin kò dàbí lọ́jọ́ láàrò. ibi bíbí a lọ jẹ̀lú àwọn ọ̀tá mi wọn. níjọba kò lè ṣeé ṣe. bẹ́ẹ̀ bá ní má jẹ́ǹjẹ́ lẹ́yìn yìí. ọ̀fẹ́ pa mí ni ah, bẹ́ẹ̀ bá fẹ́ kú ni. èmi ò dín di ọba kéèyàn kan lé mi kúrò nínú òwú obìnrin bìnrin obìnrin abẹ̀yìntàn. èmi rádéhùn èmi níjẹ̀lú irun pátápátá ẹ wí fárára pé mo ti jọba ẹ wí fájòrò mo ti jọba ẹ wá sọ fọwọ́ ọ̀rọ̀gún àga èmi kí ní búkú ìwọ̀n ìjọba tí èsì sí nǹkan tí ìṣẹ̀lẹ̀. lẹ́nu rẹ̀ rájẹ́ wù. mo ní mo gba ilé mo gba odò ẹ wá ń sá lóko ṣé ẹ ti mọ̀ pé òòṣà tó bá gbalé tó gba odò ó di dandan kó gba ọkọ bàbá ẹni lọ́wọ́ ẹni. wọ́n ní láìpẹ́ gidi èèyàn kì í fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú ni ti ń fawọ́ mi ṣe gbẹ̀dú lójú mi. ládéhùn sọra rẹ̀ dọ́ba ìlú ro tó tó. ẹ sílẹ̀ pọ̀ bí ọwọ́ àlejò mọ̀. iná roro. gbogbo tó o bá fẹ́ mi kó pa ayé mọ́ ọ́nú ọ̀tá ọ̀fà kó yí di ọlọ́fun. ẹ ti di méjì ni. àjẹlé ọlákẹ́ òun sá lọ kù níbo lójú ẹlẹ́yẹ tó. dákun ibi tó o ti lé mi kó o mo ti kúrò mẹ́ n ò bójú bẹ̀ mọ́ ọ sáyé rẹ lọ. olúmọ̀nìmọ̀nì gbọ́ká òkùnkùn tá ẹsẹ̀ sàmọ́ni lọ́rùn gbọ̀ngbọ̀ngbọ̀ bí kò bá dúró ilẹ̀ ọ̀la ilẹ̀. èmi gángan ló ṣàyà mi. torí pé o fẹ́ da lágbára ẹ̀ wọ́n yí ẹ̀mí tó ti rán sọ̀rọ̀ àpàpàǹdodo. ẹ kàbùkọ. bẹ́ẹ̀ ni àti fọ́fọ́ tẹ̀fọ́ sùn mọ́ parada ní tigi àjà. àṣeyẹ àṣeyẹ àṣẹ òrìṣà. mo fẹ́ di ikú tí ń papọ̀ àjẹjẹ mo fẹ́ di kò ṣeé mú fọ́sọ́ àtàjẹ. bẹ́ẹ̀ bá fi lè wọnú ìlú mi wá ọkọ̀ kan báyìí ni mo fún wọn dáná o ìyáka tó bá ti bí yàrá ìyá yín ra ẹ wọnú ìlú mi. adé gbogbo. o ṣe tẹ́tọ̀ ọ̀tẹ̀. ìkàmọ́ ni o. sẹ́mi lọ gbé bọ̀ wá ká máa fi. ìwọ ni mo wá ká ọ máa fi mo sì fẹ́ pọ́ ni. rárá wọn sí nú ọba tí ó sọ pé òun èrò kù ẹ̀mí máa rọ̀kù ìyín mọ bókun jẹ ìyín tún pa òkú ń tún òkú pa ajá rẹ ti wọlé tọkùn lónìí o ó ti tọ́ tí ó fẹ́ jẹ̀wẹ̀. àníṣe lẹ́ni ṣe wọ nínú bọ́ọ̀ ododidi ní ṣàwọn olóde ìlọrọ ikú gbàgbé ní ṣàwọn oníbodè òdi ọ̀run. ọ̀rọ̀ rẹ dojújẹ lẹ́nu. ilé ajémoríre ajémoríre jémoráyọ̀ ajémoráyọ̀ ajémoráyọ̀ kájé kó filé wa ṣe bùgbé. àṣẹ. bẹ́ẹ̀ ni kò rí ó ti rí bẹ́ẹ̀. à ń pè kan lóòṣà ìwọ sì wá ọ̀fẹ́ dojú òòṣà òun délẹ̀. ọmọ fún ọyẹ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ti ṣe rojú. àti ìṣe mẹ̀bẹ̀ àti mẹ̀bẹ̀ báyìí o. báwo ni igi ṣe máa ṣubú sójú ọ̀nà oko àgbẹ̀ tágbẹ̀ máa lóhùn mọ bí igi ṣe ṣubú sójú ọ̀nà ẹ jẹ́ ọmọ yẹn padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ bí àwọn òbí ẹ̀ bí léèrè bí ọ̀rọ̀ balẹ̀ ẹ̀ ti jẹ́. tó bá sọ pé ọmọ mi rè girl yìí possible kò jẹ́ pé ó give consent ẹ̀. èdè fira yín lọ́kàn balẹ̀. kí ló wà tí mo fẹ́ fi fira mi lọ́kàn balẹ̀. lọ sọ pé abánigbé ò ní bá ní dà abánidá ò ní bá ní débẹ̀ nígbà tó bá tún wá bá wa débẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ó máa rọ o. Ah, ah, ah, ọ̀gá kọ́páwì kọ́páwì kọ́páwì bàbá i respect you. n sọra ọmọ yìí wọn jáde tún tóró lọ ìmí ìtìjọ́jú di ìfún èèyàn rí o. ìfún òkété wọn ò fi ṣàṣejẹ fún wọn rí ẹ̀kọ́ aláǹgbá adarí pọ́n tó tóbi. ìyẹn ni kó máa ṣe mú un. ìwọ mi kọ́ tẹ́rù ara ẹ̀ lágbèsà kò wọ ẹni tó ṣe sílẹ̀ ẹni tí ó ṣẹ̀ kò ní jìyà ẹ̀ṣẹ̀. àwọn awo òru tó fi sínú àhámọ́ ẹ mo fẹ́ rí wọn lónìí ni o. ẹ má bínú sá mi ò rò pé wọn máa lè pọ̀ sí mi. ṣé lálàáfíà. Now I'm confessing to you that I love you. Okay, now I am confessing to you too that I don't have any feelings for you. Ayé lọ sí ọ̀rẹ́ òun lè rí ìdíje yẹn. Ayé lọ sí ọ̀rẹ́ yẹn. wà múre délé àdáyé kòkòtò wà múre délé ayé wà tòrò wà máa ọdún mẹ́ta ní òkèèrè ọdún mẹ́ta pọ̀ ojú tí ń tì mí. wòmí kò ní dáa kí láwọn tójú ìyá rẹ̀ kó bẹ́ẹ̀ ni kò ní dá kíkàn ó tójú ìyá rẹ̀ rọ. nítorí kó jẹ́ gbogbogbò tó ń dọ́gbọ̀n wí lọ́kọ́ gbogbo ẹ̀yìn ọlọ́pàá wa màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kàwé mo lajú mo dẹ̀ mọ̀ ṣẹ̀ṣẹ̀. ìjọba ò recognize alálẹ̀ tẹ́ ń tẹnu mọ́ yìí o. orí ọ̀hún yìí aṣẹ́giládé ìwòrì ọmọ àlàfólà sọ̀rọ̀ ògbìgbì kan ògbìgbì kan tó ń dorí ìyókò lọ lè téńté ti ń sunkún ayé. ayé o. ọdún yìí a ó ṣe tẹ̀mí ìtọwọ́ tọmọ ọ̀gẹ̀dẹ̀ òní gbọ́dọ̀ kó yà gan o. sáré ọ̀la ẹrù tọ̀la o. bí ẹ̀dá bá ń sáré ọ̀la ó yẹ kóró tọ̀la o. níbo ni yóò já sí o níbo ló fẹ́ yọrí sí bẹ́ẹ̀ bá sáré ọ̀la ẹrù tọ̀la o bẹ́ẹ̀ bá sáré ọ̀la ẹ̀rù sọ̀la o bẹ́ẹ̀ <laughs> ẹ ibo lòròbó ń lọ ná ibo lòròbó ń lọ mo ń bí ẹni question nílé ó fi mí pe ò dá mi lóhùn so the fact pé mi ò dẹ́ lóhùn yẹn ṣọ́mọ̀ pé mi níṣẹ́ nǹkan tó fẹ́ wọ́n ṣọ́ra ẹ o ṣọ́ra ìbò yẹn sọ fún ẹ yẹn tó o bá gùn mí gàràgàrà tó o bá gùn mí jù màá ṣe nǹkan tó máa jọ ẹ lójú. kí ni jẹ́rù ẹ fẹ́ ṣe kí ló lè ṣe. kí ni jẹ́rù mi fẹ́ ṣe ó dà bẹ́ẹ̀ ó dà o àyè ti wá gbatápà ẹ ní ìṣó ti wá kọ́lẹ̀ gunu àbí wọ́n kọ́ rèé mo mọ bí mo ṣe fẹ́ o ti wá ń dán láwọ̀ o ti ń wọṣọ o ti wá rò pé ìyẹn nísìnyí o ti dọ̀bálẹ̀ mi lọ́rùn. o lè ní kí má dán kò sí problem àmọ́ nǹkan tó ò fẹ́ kí n ṣe yẹn màá wá ṣe é màá gbé ilé ẹ lórí màá fẹ́ ìyàwó mi ilé ẹ gbogbo àrà tó bá fẹ́ dá dá mo fẹ́ rí dá àwọn ọmọ rẹ o Banji rè Báyọ̀ rè sọ fún mi ládùúgbò àwọn ọmọ tó tí wọ́n ń gbádùn báwọn ọmọ ẹ̀ ń gbádùn àyè ti wá gbà ẹ̀ tó o ti wá rògbò ti wàá dọba sí mi lọ́rùn màá jọ ẹ lójú màá jọ ẹ lójú. àṣẹlẹ tẹ ni ẹ wo ọ̀rọ̀ tó sọ yẹn sọ pé ó sọ bẹ́ẹ̀ mọ̀ kó dá padà. èmi torí pé wọn pípọ̀ rí máa pọ̀pọ̀ grandfather bàbá babaláku bàbá ẹ̀rẹ́. èmi mo fẹ́ àwọn lẹ́mi. èmi èmi ṣé ti òwú epo ni àbí tá ìrora hmm. wo Banji wọlé kò mú kọ́kọ́rọ́ mọ́tò mi kó bá mi ta. pẹ̀lẹ́ bàbá onímọ́tò olóṣì olórí burúkú ọkùnrin wo gbóyún lọ kò gbọ́mọ̀ bọ̀ wá mi tó bá débi màá yẹ kó yẹ wípé ìkòkò ní gbómi kó gbẹ̀yìn kó tún wá gba nú ẹ̀ máa fi yẹ bí mo ṣe jẹ́ ìwọ ló ṣe ọkùnrin burúkú yìí. ilé ọ̀rẹ́ mi pèlè olóhùn tó ṣe ilé ìwọ máa ṣe ní ìlágbára ọlọ́run mo fi dé lójú pèlè gbogbo ẹ gbogbo ẹ ló ti wú yẹn wọn fẹ́ ṣe rẹ léṣe tún kí ni pẹ̀lẹ́ ṣebí mi náà mo wà ń bí pẹ̀lẹ́. mo gbé. ẹ ra sọ. kí ló dé orí ẹkún yìí náà ló ṣe wà ibi ni mo fi ẹ́ lè sí bí iná mo tún padà lábẹ́ lórí ẹkún yìí náà ni mo pé kí ló dé mo fẹ́ fẹ́ kó ṣe rẹ̀ léṣe ni wò ó jẹ́ sọ fún ẹ o ọlọ́run ọba tó ń ṣe ọbẹ̀ kò tí ì kúrò nídìí àrò mo pé ọmọ tó mọ̀ sí yìí ò ní kú lójú èèyàn o lọ́fọ̀kan ara ẹ balẹ̀. kí lẹ sọ ẹni wípé ọmọ tó mọ̀ sí yìí kò ní kú lójú yẹn nítorí alákọ̀ọ́kọ́ <laughs> ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹlẹ́karùn-ún gba ọmọ tó wà fẹ́ bí ọmọ tèmi. mo pe mo pe mara àròkàn àròkàn nífẹ̀ẹ́ pínpín àsun dáa mo dẹ̀ mọ̀ pọ̀ lọ́rùn wa tó ṣe eléyìí ó máa ṣe tó dájú yìí lọ lágbára Ọlọ́run àní rí bànújẹ́ mọ́ by the way ìyáálé ẹ̀ ń kọ́. ẹ̀lẹ́ ọ̀rẹ́ mi má kí mo ṣe fẹ́ kí mi náà máa kí ni. ọ̀rẹ́ mi kò ní sí i. mo pé orí ẹkún ìlò wà tí dáàdì tún ba ẹ ń bẹ̀ òun torí Ọlọ́run má sọ mí lẹ́nu má sọ mí lẹ́nu o kí ló dé mo sọ fún ẹ pé ọlọ́run tó ń ṣe tó ń ṣe fún wa ó sì wà lórí ìtẹ́ kò tí ì ṣídìí míwá yìí tó ṣẹlẹ̀ yìí ṣé bí ẹ̀jẹ̀ lásán ni ah, ẹ̀jẹ̀ lásán ni kádúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò tí ì tó oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án tó bàjẹ́ àìmọye àwọn tó rí irú ẹ̀ jọ nítorí ọlọ́run kóra ìgiri kó ṣe kí ni kóra ìgiri bí gẹ́gẹ́ mo sọ fún ẹ oṣù kan ṣó bá gbáko ni mo fún ẹ ìwà àti dáàdì ẹ kí wàá ti dáàdì kẹsì kínní kẹ máa wọlé kẹ máa jáde párọ̀ ẹ pọ̀ báyìí kò jẹ́ kíkínní ẹ bí kọ́ sọ́ba ṣì ń sunkún oyún kan kò níbì kan tó fẹ́ dúró lára ẹ ẹ so párọ̀ pọ̀ báyìí mo ti fàyè lẹ̀ fún wàá ti dáàdì oṣù kan yìí náà ni mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ìtọ́ á dúró kò sí nǹkan tó máa ṣe ṣé o ti gbọ́ yé sunkún mọ́ àǹtí ẹ ṣe ọlọ́run á tún ilé àtọ̀nà yìí ṣe àárín rí wàhálà mọ́ lórúkọ jésù pẹ̀lẹ́ pé kò nujú ẹ̀ nù àǹtí ẹ wo èmi náà ti fẹ́ máa lọ ẹ jọ ẹ jọ torí ọlọ́run ẹ bá mi tọ́jú ọ̀rẹ́ mi ẹ bá mi bá sọ̀rọ̀ kó yé sunkún mọ́ yín pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi inú mi ò dùn mo eh. understand pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ ṣe wọn àǹtí yes ma èmi náà ti fẹ́ máa lọ ṣùgbọ́n màá tún máa rí ẹ àǹtí ẹ jọ bá mi bá sọ̀rọ̀ ẹ ṣe mà pẹ̀lẹ́ ṣe ẹ ṣe ò ẹ̀dínláyọ̀ ò pé a kò yé ti gbó ti jù o ti gbó ti jù igbó ń jẹ́ ìjù mítìtì ẹ̀yin akáká nìka òkòkò nìka nìka nìka àjà eriwo jù wá wọ̀ ṣọ́ọ̀bù níta wọ̀nyí awo òru ọ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ nímò fún ọ lẹ́yẹ níbi tí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyán níbi tí wọ́n ti ń fòwú aláǹtakùn ṣọ́ níbi tí fọ́nrán òwú kan ti ń gbájẹ̀nà kúdè mo pè yín ẹ jẹ́ mi bẹ́ẹ̀ bá ń gbẹ níka wá sí mo fẹ́ kẹ́ rọ̀ wá mo fi ti gbó fún igbó igbó pa mo fi tọ̀dọ̀ fọ́dọ̀ ọ̀dọ́ mi wórówóró mo fi tòkè fókè òkè mi sẹ́yìn ojú kọ́rìtì láwọ ẹ̀yìn obìnrin àjẹ́ ara ni mo yálẹ̀ jẹ́ òdò ni mo sàn ọ̀gẹ́rẹ́gẹ́rẹ́ ni mo hu arábìnrin. ó bàbá. èmi ni mo ba alákọ̀ọ́kọ́ jẹ́ èmi ni mo boyún ẹlẹ́ǹkejì jẹ́ títí tó fi dórí ẹlẹ́ǹkẹfà èmi tí mo bàjẹ́ rè ẹlẹ́ǹkeje wá rè ìwọ gan-an ni mo fẹ́ kó fọwọ́ ara rẹ bàjẹ́ mo fẹ́ kó fọwọ́ ara rẹ tún wọ ara rẹ ṣe ṣé o mọ̀ pé àrà tó bá wọn alágbẹ̀dẹ òun ló ń fi yín rọ àrà tó bá wọ̀n ní kò fi dá bẹ́ẹ̀ ni nítorí ẹnu ẹnu báyìí òun nìyàn fi ń kọ méje kò wá ní hun ọ o iṣẹ́ rẹ ni wọn ní fi bí ọ torí ìṣe mìíràn ẹnìkan kì í fi bí ìṣe mìíràn ẹnìkan kì í fi bí yóò jẹ́ fún ọ bí iná yóò sì gbà bí ẹ̀tù gbà lọ́ọ̀ mi bàbá kílẹ̀ tún sọ a ní mi fẹ́ kéèyàn fọmọ́lẹ̀ sínú ayé yìí lọ rárá ẹ bàbá kò ń ṣe lójú ẹ̀mí mi báyìí ló ti máa ní oyún kan tó máa ní kó n fẹ́ gbọmọ sẹ́yìn kó pọ́síbò. àǹtí kí la máa ṣe lálẹ́. ẹ̀fọ́ la máa ṣe ẹ̀fà. tó bá ní oyún yẹn láyé báyìí kó lọ bí sọ̀rọ̀ ni bàbá. ẹ ẹ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ mo fẹ́ kó o jẹ́ bí oníṣẹ́ náà ni o kó o má jẹ̀ bí oníṣẹ́ oòrùn bóníṣẹ́ iná bá sunṣu fún ni àjẹ́ bóòrùn bá sunṣu fún ni ṣe là á jù dànù kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ah, àǹtí mi kí ló ṣẹlẹ̀. ọgọgàn ọ̀nà báyìí lálákè sọ ó iléyà iléyà iléyà hmm. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. Hmm. ó ṣe bí kò fẹ́ já. Ah! àǹtí mi. dúró ah! dúró. Ah, àǹtí mi ẹ jèrè ah, ọlọ́run o ah, àǹtí mi àbúrò mi kí la máa ṣe báyìí ṣó ló máa ṣe kàlẹ́ oyún tún ti bàjẹ́ ó jẹ́ lákèjẹ́. Ah. ọlọ́run o ó mọ̀ yí pé o kì í ṣe kà kò dé lè jẹ́wọ́ ló máa wà lórí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀keje lélẹ́yìí tí kinní yìí máa ṣẹlẹ̀ tí máa sọ oyún mi nù ẹ̀dákẹ́dá tó bá wà lórí ọ̀rọ̀ mi tó bá fi gbogbo ilé ayé ẹ̀ owó jọ ó máa di pépà mọ́ lọ́wọ́ ni. Mm -hmm tó bá wá bí igba ọmọ kó bí ẹgbẹ̀rún ọmọ gbogbo wọn máa fi ọwọ́ rẹ̀ wọn wọ́n máa fi para wọn ni. Ah! àǹtí mi jẹ́ kò tọ́ síbẹ̀ o ah. wọ́n rí gbogbo ègún tó wà nínú Bible àtẹ̀yí tó wà nínú Quran kí gbogbo ẹ̀ kó máa jẹ́ ti ẹni tó ń ba oyún inú mi jẹ́. àǹtí mi àbúrò mi mo ti ẹ̀ lè gbéra mi wàhálà ipò. Òní yóò já sí o, ní ìhòòhò tó fẹ́ yọrí sí i. Bẹ́ẹ̀ bá sáré ọ̀la, ẹ̀rù tọ̀la o. Bẹ́ẹ̀ bá sáré ọ̀la, ẹ̀rù tọ̀la o bẹ́ẹ̀dá bá sáré ọ̀la. àfìgbà sí living room. ló wò lọ lèmi ń ṣe wò pé kí n fi lára balẹ̀ kó wo nǹkan tó máa wò. ṣé torí pé ó jẹ́ weekend lẹ ṣe fi ipò ó lè sùn lọ sí mi ẹ wò ó máa fún èmi níwà. Ah, bọ́dà mi ẹ kí n pààyàn gbogbo yín lè wọ ẹ mọ pé mo wọlé látẹ̀kùn àbí. <laughs> báwo ni ṣe sá. How you doing? Uh, Alright. Have you put already away? How is Beautiful it as usual. Ló ṣẹlẹ̀. Àbúrò, ìgbà wo ló ń lọ? Ẹ ọ̀la ni mo plan láti lọ sá. Benza, Bẹ́ẹ̀ni sá. Má lọ lọ́la. Èmi àti ẹ̀fẹ́ sáré jọ débì kan ní ọ̀la. Ṣé ti ẹ̀ wá lọ ní next week? Mo ti make our arrangements kan To move down to Abuja tomorrow, sir. Oh, that's good. O ti lówó lọ́wọ́ nìyẹn dẹ̀. Ah, no. O expect kankan láti ọ̀bẹ. <laughs> No, mo ọ̀rọ̀ tá a jẹ so yẹn. Ìgbà gbọ́dọ̀ mi. <laughs> Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sir. Tẹ́lẹ̀ next week. <laughs> Ah, ọmọ mi rè é, kí ló ṣẹlẹ̀? Ah, àwọn ni o, àwọn náà jókòó títí tó fi sùn lọ sí living room. Ó yá gbé ọmọ yìí, bá gbé lọ sínú rúùmù ẹ̀ All right, sir. bá gbé lọ. Sweetheart, hmm? wow, I don't know, this is not bad, but hmm. mo fẹ́ to look sexy more so wàá lọ ọ̀sẹ̀ èmi náà lọ ọ̀sẹ̀ máa lọ change aṣọ mi ìwọ náà lọ change aṣọ yìí a ní láti dé club n sọsọ. èmi ò lọ club mi ò lọ sí club kankan ìwọ ni kò lọ club ẹ tó máa lọ ní count me out. kí ló ṣẹlẹ̀ tí. ṣé o mọ̀ pé fọ́rífọ́rí ni wọ́n fi ẹ ṣe ni ah, ah. by the time tó wá lọ ẹ gbogbo àwọn aṣọ yẹn ti understand ẹ tó kàn lọ fún ọ ní short kékeré kan tó fún ọ pa tó wá rọra yí báyìí ọ̀gá tó bá ti wọnú club ẹ̀ báyìí gbogbo ojú wọn sẹ́ńtà ìyẹn ló máa wà ìyẹn ló máa fi mọ̀ pé mò ń tọ́jú ìyàwó mi dáadáa rọ́pa wọn. wọ́n ti rẹ̀ ìtọ́ gbé mi lọ pẹ̀lẹ́ ìfọ̀rọ̀jọ́. kọ́ bí àwọn ọjà Mrs. Adeolu ẹ káàsán ɛyɛ <laughs> eh, mo wa ok ɔ abẹ́yìn ni tẹ́sán ti rẹ́dì àgbàtẹ́ tó sọ pé ẹ wà mọ́ <laughs> akọni adúpẹ́ lọ́wọ́ ló ń pa akọni. ok uh, congratulations <laughs> you are three weeks pregnant eh, ti lóyún ọ̀sẹ̀ mẹ́ta kò sí wàhálà ah èmi máa mu wáìnì o no problem um, ẹ bá mi kí ọkọ yín all right ẹ ṣe. kí ni nǹkan tó máa ń ṣe Mr. Adébáyọ̀. I don't even know he just like to be busy somebody every single day. ah Mr. Adébáyọ̀ máa ń bí tirẹ̀ kájà fún un ó ti ti sọ fún mi kí n ti bá àwọn òbí kékeré kan kí n ti kí n ti fún gbàdì kó máa ṣu kó máa tọ̀ kó máa mọ ibi tó kó mọ nǹkan tó ń sọ òun àbí kó mọ bó o ṣe jẹ́ ni bẹ́ẹ̀ náà yàtì máa wò pé kó yóò yóò dá mi tí yóò kó burúkú ni tí yóò kọ́ máa kàwé ni àti ẹ̀mọ̀ àwọn òwe ohun tó kà ní is it good is it good is is it fantastic uh, uh, teacher. not even ninety every day that man be question every day. every day his grace come that's all you know mo ti sọ fún ọ̀gá kí n máa kó ẹ gbogbo kí ni abc adio ọ̀hún èmi náà kàwé bí n bá ṣe ẹ̀ka púpọ̀ ìwọ̀nba tí mo kàyà búyẹ́ kí n tó padà sí èkó kò kéré nú ayé àwọn ọ̀dọ́ tó máa ṣe báyìí. ṣé mú Ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ àti mo wà yà fún mi ah, ṣé tí bá tiẹ̀ wá rántí gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nígbà yẹn. Uncle! Uncle! Uncle! ẹ wá wo ọmọ kejì lọ ti ṣubú. Ah! ẹ wá ọmọ kejì. No, no, no, no, no, no, no no no no no no no òun yà á sì kọ́tọ̀ tó kọ́ sùkúl mi. àmì stand up yẹsẹ sọ́jà. àmì dé. ẹ wá pọ̀ yẹsẹ sọ́jà ṣubú wọ́n ti kú sùkúl yẹn. no no no kò sùkúl Ayọ̀mídé Ayọ̀mídé. Ayọ̀mídé. Ayọ̀mídé. Ayọ̀mídé. hospital hospital hospital. Ayọ̀mídé ẹ gbà ẹ gbà mí o ẹ jọ mí dé irọ́ mi ò ṣe wọ̀n rí o. dókítà ṣe ẹ ṣe gan kì í ṣe pé bóyá mo kí alex bẹ àbíyàwó mi ò káràmásìkè ọ̀rọ̀ ọmọ àwa méjèèjì ò sí lé nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ ẹ ṣe ẹjọ kí ni nǹkan tó lè fa irú nǹkan tó ṣẹlẹ̀ tó mú máa dédé ṣubú lójijì. well in the first place máa fẹ́ kẹ̀tẹ̀ call. calm down because don't respond to treatment law. okay, so I fọlọ́n ṣe for long. Sherry, tó lè control nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn pọ̀ but in his own case he got a she test fún taron pcv fún i repeat, low blood counts on ló so my call yìí bẹ́ẹ̀ ṣe máa bá wa ṣe tí ìròkàn báyọ̀ ní ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa mọ́ bí kò tó wà bẹ́ẹ̀ important. Yes, shortage of blood. So, lest I forget um, result test at the fún náà nìyẹn so everything is fine. máa wà ó sẹ́yìn lè ní wọ́n fẹ́ bá sọ̀rọ̀ sí èyí to. kẹ́lọ́ bẹ́ẹ̀ ṣe máa mọ́nítọ̀ ẹ máa tọ́ láti mọ́nítọ̀ so that a lè increase blood flow we really need the same thing tí ó she ṣẹlẹ̀ sí i understand so wàá wà. result here, ẹ̀ lélẹ̀. ẹ wúlò ní result ṣe òkú máa ẹ má bínú mi bóyá mistake ẹ má ṣẹlẹ̀ kẹkàn máa gbórúkọ olórúkọ sórí result tí ò kì í ṣe tiẹ̀ ṣé tọ̀dọ̀ ẹ ni. ẹ ń ní result. ok no no no kò sí àtọ àtọ àtọ àtọ àtọ. so ṣe bá ti ṣe tán ẹ rí kàṣà tẹsán ti bí òyìn so òun náà lè máa tẹ̀lé yín lọ sílé. ó lè máa lọ ní ẹ ṣe thank you. mi ò understand rárá ni ifá kò yé mi nítorí ẹni mo ṣe wà ń bí kò yé mi. Eh, Mr. Adeolu ẹ fọkàn balẹ̀ ṣẹ́rí test tí ẹ sọ pé kárọ̀ yẹn náà la máa rán so tábàlẹ̀ ti ṣe eh, gbogbo kan tó wà nílẹ̀ á lè fojú hàn kedere ṣe ti get mísọ̀bù náà lè wà láti tó ṣe test ní hospital kọ̀ọ̀kan máa ẹ lọ gbogbo test náà la máa rán papọ̀ so kò sí problem. and um, secondly ṣe rí ibikíbi tó bá já sí mi ní fẹ́ kẹ́ bara jẹ́ mo fẹ́ kẹ́ ṣe bí ọkùnrin. ṣé ká gbà pé ansalẹ ti sọ fún mi ẹni pé anything tó bá jáde látẹ̀yìn ẹ̀ ẹni kí n má bara jẹ́ ẹni kí n fọkàn balẹ̀. àìrọ o <laughs> ṣe bíbí náà nílò láti lẹ̀. Eh, so no problem ẹ má wọrí so a máa ṣe kò sí wàhálà. kò sí wàhálà. <coughs> so wàá wù mí ẹjọ ẹ máa sọ fún ìyàwó yìí o because àwọn kan bẹ́ẹ̀ náà obìnrin ò nínú tí a fi ń gbọ̀rọ̀ eh, wọ́n dẹ̀ máa ń bínú kó má dàbí à ah, ṣó trust me ló lọ fi ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹjọ ẹ máa sọ fún wọn. <sighs> okay. so kẹ́ni náà ṣe. ẹ ṣe kọ́ ẹ ṣe kọ́. wọ́n ní. Me understand. Um, piece of paper tí mo mú dání. Kí understand me? Oh, understand wípé white paper ló wà lọ́wọ́ ẹ̀ but ó ṣàmọ̀ result test to ni àbí. mo mọ̀ pé result test ni. orúkọ wo ló wà lọ́wọ́ ẹ̀ àtà ló bí ayọ̀ mi lẹ́yìn. àwọn la bí ayọ̀ mi dé. so wà á understand nǹkan tí wọ́n kọ sí orí ẹ̀. kí ni reason tí genotype tèmi tí tiẹ̀ àti tayọ̀mídé máa fi yàtọ̀ síra wọn kan sọ fún mi náà ìgbà tí mo rí pẹ́rù nǹkan yẹn ṣẹlẹ̀ àìbìkítà àtàìkíyèsí látọjọ́ yìí àbí kí ni mo fẹ́ máa wá káàkiri tí màá sọ pé mo fẹ́ yẹ genotype ọmọ wò ìgbà tí mo rí pé wíwẹ̀ ṣẹlẹ̀ wọn ló jẹ́ kí n lọ sí hospital genotype wa sọ wípé aa ni mí aa ni ẹ báwo lọ ọmọ wa ṣe jẹ́ as sọ fún mi ibo ló ti rí nítumọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ìyẹn ló jẹ́ kí n lọ sí hospital tí mo fi ń dààmú káàkiri látijọ́ yìí result DNA test yẹn tó ń jẹ́ kí n mọ̀ wípé ta ló ni Ayọ̀mídé so I'm putting it to you now Kalau biar bí Ayọ̀mídé. tí máa ní pé gbogbo nǹkan tó ń sọ ni muka. Okay. ṣàwọn kí reaction rẹ ti sọ fún mi ṣá ṣó mọ̀ pé bó ṣe ṣe ti jẹ́ kí n mọ̀ ṣá ó ti jẹ́ kí n mọ̀ pé ó ti jẹ́ kí n mọ̀ pé nìkan ni mo ní Ayọ̀mídé oh my god so ọmọ tẹ́mi ti náwó lé lórí èmi kọ́ ni mo ní. Ah, nínú bí Ayọ̀mídé fún ah. irú èṣù owó lélẹ̀ oh gbogbo permutation tí kò yé mi mi mọ bí tó ti get gbogbo results tó ń rí yìí. ọmọ ọlọmọ ni mò ń tọ́jú látijọ́ yẹn. àmọ́ ah, màá dáràn. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó lè tó ìtòrò ọlọ́. ibi ò ṣẹ̀ ní ah, mo tún fẹ́ fún ẹ. mo kàn ní o lè jẹ́ tó fi jẹ́ mo bí tí ò dé ta lè at times our results máa ló máa ràn we are humans we can make mistakes. presently presently me really ní owó tó pọ̀ rẹpẹtẹ you see me only calling me, me only calling me presently by to ti ẹ please Me only lè finú lé mi lẹ mi ò lè sọ̀rọ̀ tẹ fibilẹ̀ fibilẹ̀ fún mi for now kí nǹkan tell ẹ you fi Fibile, fibile for me. Me also ò sọ̀rọ̀ tẹ ọmọ fibilẹ̀ fún right away please please jọ inú ti bí mi no o get it o get it o ti mo sọ ní sùúrù kú síbi tí mo fẹ́ lọ ibo mo fẹ́ lọ. má sọ fún mi má má má kí n mo ti. ibi please fi bí ilẹ̀. please i beg you ìwọ ló lọ mọ ibo mo fẹ́ lọ pẹ̀lú ọmọ. Ah. Ah, o ti rí nǹkan tí mo sọ o ti rí nǹkan tí mo sọ o dẹ̀ mọ̀ pé o ò mọ̀ mi pẹ̀lú nǹkan báyìí kí n máa lu obìnrin please wọlé yín wọlé please anything tó bá fẹ́ kó for now go please jọ. yóò lọ kú síbi tí mo fẹ́ lọ má jẹ nkẹ́rù. kàn wọlé kàn wọlé wọ́n bàtà kan ni mo yọ tí mo bá yọ èkejì wàhálà ni tí bá yọ bàtà méjì wàhálà wọlé lọ kó ẹ̀wọ̀n ẹ̀mẹ́ wọlé o tó bá torí ọlọ́run ó dà ti yé mi no no no ah, problem no problem ah, ó ti no ó ti yé mi màá ẹ̀ pẹ́ màá ẹ̀ pẹ́ no màá ẹ̀ pẹ́ ìwọ gbúdọ̀ mú àlè wá sínú ilé tẹ màá ẹ̀ pẹ́ màá ẹ̀ pẹ́. Dadi mi, mọ́ mi ẹ bá wò mí rọ̀ ọ́, ilé mi mà ti ń dàrú lọ a mú bí nǹkan yẹpẹrẹ ó dé di ńlá mọ́ mi lọ́wọ́ lọ́mọ mi kókó mi ti lé mi jáde ilé tọmọtọmọ nǹkan tí ó tiẹ̀ yé mi kò ah, mo tẹ̀rẹ̀ mo tẹ̀rẹ̀. ọkọ mi ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kì í ṣọ̀rọ̀ ẹkún rárá rárá àwọn àgbà bọ̀ wọ́n ní òkú kì í fi ara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ fún ṣúrí nǹkan tó bá wà ń di ọ̀rọ̀ yìí gangan gangan ó ní kí wọ́n ṣàlàyé fún ìwọ tá jẹ́wọ́ fún àwa tó bá ti jẹ́wọ́ fún wa a máa ṣe lókòrò á dé máa mọ bá ṣe máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ ó bá tán. ìyá moyọ. bàbá wa. ọ̀rọ̀ onílà káyè ló sọ ẹ ayọ̀mídé. sá. ìwọ kọjá sẹ́yìn báyìí tí. moyọ sẹ́rẹ́ mo yọ sọrẹ mo yọ sọrẹ àmì ló mọ̀ pé. ẹ bẹ tọ́ ti sọ. tí n bá fi yín tí n bá fi jẹ ẹran fún yín o lè lóò jẹun ṣùgbọ́n tí n bá fi bọ́ ọ sọ̀rọ̀ tó o bá gbọ́ elédùn ọ̀nì jọ kábàámọ̀ mo ti kọjá ọmọ ọdún méjìdínlógún àgbàlagbà rẹ ni mo ti lè dáṣà rẹ pa ìṣòro ọkọ ẹ onítìjú mi ni gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ lọ́kọ ẹ máa ń gbé mi wàá fẹ́ tí ń fi da lábùkù lójú ẹ iye kan alábàáwọn ojú mẹ́ta lọ jẹ́wọ́ fún àwa wo bí èèyàn bá jalè bó bá déwájú lọ́ọ̀yà a sọ fún lọ́ọ̀yà pé mo jalè ni o mm. lọ́ọ̀yà àmọ́ ibi tí ó gbé ọ̀rọ̀ ẹ̀ gbà bí èèyàn bá pààyàn tó bá ti rí agbẹjọ́rò ẹ̀ yóò sọ fún pé mo pààyàn ni o àwa tó lè ṣàṣírí ẹ̀ fún rẹ̀ tá a lè mọ tá a ṣe sí ọkọ ẹ̀ bí n bá ti bá a sọ̀rọ̀ lọ́kàn báyìí nígbà ah, ọmọ òun pọ́n mi lé èmi ò mọ bí èmi ò ṣe wọlé sára ọkọ ẹ̀ bó o bá ti jẹ́ ogun tá à ń sọ yìí á yanjú ẹ̀ lọ́wọ́ kan ni. bẹ́ẹ̀ ah. gbé kọ́ lélẹ́yìí o ó ti fẹ́ jẹ́wọ́ gbà. Yeah kò fẹ́ jẹ́wọ́. nígbà táyìn tẹ́ bí mi ò gbà mí gbọ́. kí lára ta ṣe fẹ́ gbà mí gbọ́. nígbà táyìn tẹ́ jẹ́ bàbá àti ìyá mi bí mi pé ta ni mo bímọ fún ọkọ mi mo bímọ mi fún. nígbà tó wà ló bímọ fún ọkọ yìí tọ́mọ wá síìkì tán lọ yẹ ẹ̀jẹ̀ tọ́ ni ó takora wọn. Mami, ibi tí mi gógó ti wá wò pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí pé ó fẹ́ ní wọnú nítorí ó dàgbé ọkọ rọjú mọ́ mi ní àbí ọkọ kò fẹ́ dìdí bà tèmi jẹ́ àbí ọkọ kò tiẹ̀ kò fẹ́ kò fẹ́ rí mi lórí ilẹ̀ ayé mọ́. Ah. Mami, torí mi mi fo me joko mi su mi fo me joko mi su mi fo me joko mi su ma mi ṣẹnu mi ṣẹnu mi láti mi jọ. òbí lọ fi ọkàn ẹ balẹ̀ tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi kan tá a máa gbé sí ọlọ́run á yanjú ó ti tó o má kì í mú ọ ilé ìpọ́jú mi lórí màmí ògùn. àánú dẹ̀ ti tó ṣé gbogbo wa kékeré tó di porí tó fún ẹ ṣé yẹn ni kí n tó máa rán ìyá jókòó jókòó. báyìí mo ṣe mọ̀ pé òun bínú síyàwó ẹ lóòótọ́ ni o tún wá bi títí tí o tún bi sí mi tí mo já mi tí ò ṣẹlẹ̀ rẹ̀. torí mi ìwánú ilé yìí rí bó o bá ti kọ́kọ́ fojú kàn mí ní tí màá fi lu ẹnu báyìí mm, n ló máa kọ́ gbé fún mi ò tiẹ̀ rí tèmi rò rárá o ò lẹ́bi o ìṣù ẹni tó tọwọ́ ẹni bẹ́pọ̀ rẹ̀ síbẹ̀síbẹ̀ náà máa bẹ̀ kó o dáríjì ni ó ro gbogbo ẹjọ́ ọ̀hún bala bala ṣùgbọ́n obìnrin bí ó bá rojọ́ èyí tán fi jẹ̀bi wọn ò ní ìrò mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wò pìlẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ fẹ́ yín gbàndáríjì kò fà mọ́ra mi ò dá o kò pa láṣẹ gẹ́gẹ́ bí bàbá ìyàwó ẹni. àná mi ọ̀rọ̀ ni bàbá ìyàwó ẹ ti sọ yẹn ọmọdé kì í mórí jẹ kó má ra lọ́wọ́ kẹ̀dẹ̀ wá wo ilé tó bá ń dùn lèṣù máa ń yálò ẹ̀yin lẹ̀ ní fàyè gbèṣù ìwọ ni bàbá ìwọ ni ìyá ìwọ iná ọlọ́kọ ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló wá fẹ́ ṣe tó fẹ́ torí ẹ̀ máa wí pé bóyá òun bínú sí i wò bá a ṣe ń rí yín tínú wa ń dùn iṣu ni báyìí lọ́wọ́ wa iṣu ni wà rí yẹn ní rí wàhálà. ẹ jọ̀ọ́ ma ṣe sọ nǹkan tí. Tí òwò ṣe fún yín. ojú ọmọ dáadáa jákò lórí káforíjì. èmi ni mo ṣe mistake ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ káàánú mi wípé mo ti ṣì rìn àti bàbá àti ìyá ẹ̀ẹ́dẹ̀ kọlógráfù ọ̀rọ̀ ẹ sọ pé òròjọ́ ń balabala so ó sọ nǹkan kan fún yín ẹ wí bẹ́ẹ̀ náà àbí èmi ò wá ní ṣe bẹ́ẹ̀ yìí ṣe ṣe yìí nítorí n tó ṣe ni pé ọmọ tẹ́ ẹ mọ̀ mọ́ àwa méjèèjì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ kébì kan ni mo bí. Ah! kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀. ń gbọ́. ẹ̀dùn kí ló tẹ̀ ṣe hà. mo bí léèrè ni. kò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn fún yín àbí kò sọ fún yín dálẹ̀ ká tó débi. ń ìkejì nìyẹn o ìkọjẹ́ kẹta tó wà bẹ́ẹ̀ yàtọ̀ sí tó wà lẹ̀ o ni pé oyún tó wà nú ẹ̀ yìí nígbà tí ò ṣe mi ni mo lọ ọmọ ọkùnrin tó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ báwo mo ṣe fẹ́ mọ̀ kí ni mo lóyún báwo ló ṣe fẹ́ jẹ́ mi mo lóyún mo ti fún yín yé o tẹ́ ẹ bá sọ ìtẹ́fẹ́ sọ tán ẹ jọ o. Bánjí òótọ́ ló sọ. ṣùgbọ́n mi mọ̀ pé nínú olùṣíjọ ń bí yín mo mọ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ inú tó sì ń bí ẹ ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ o gbọ́ máa ń ṣàforíjì kó fa mọ́ra kó lè rí bẹ́ẹ̀ ọ̀ ọ̀ yẹlẹ́dẹ́ nbo ni ó ti rí tá ń bẹ́ẹ̀ fi jọ ọ̀rọ̀kọ̀rọ̀ ni ilé yóò ní bàjẹ́. ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ lèmi ń sọ àbọ̀rọ̀kọ̀rọ̀ ni tó wà lẹ́ta lọ sí ọ̀sìpìtì tí dókítà jẹ́ ká mọ̀ wípé èmi kọ́ ni mo lọ́mọ tóun náà dẹ́ àgírí sí tóun fúnra rẹ̀ fojú ara ẹ̀ rí àbọ̀ fojú ara ẹ̀ rí sọ fún mi ṣó fojú ara ẹ̀ rí ẹ wá sọ fún mi pé ọ̀rọ̀kọ̀rọ̀ ni bẹ́ẹ̀ náà lẹ bẹ̀rẹ̀ orí orílẹ̀ kan lẹ sọ pé ẹ ò dá lábà ẹ pa láṣẹ nínú ilé tèmi lẹ sọ pé ẹ ti pa nǹkan láṣẹ ẹ rẹ̀ sínú dúró ayíwò kẹ̀kẹ́ wọ́n bó ṣe rí ẹ fi wo ẹ wo pẹ̀lú ìtìyà yìí ṣe ẹ jẹ́ lọ ṣe DNA fóònù náà kò tí pẹ́jú o ó ṣe ṣe kó jẹ́ pé ìkọlẹ̀ bí o ah, bẹ́ẹ̀ ni o ẹ̀yin méjèèjì mo ti understand yìí sí mo ti mọ wú ẹbí tí mo wọ̀ ẹ̀kọ́ òun lẹ́nu ẹ̀kọ́ òun lẹ́mi. ká máa lọ. ẹ ẹ jíjí àbí mo fún yín ìṣẹ́jú márùn. Ah! irú lòun ò tẹ̀rí àfìgbà tóun tó kéré sí. wọ́n pò ní eegun ah níwájú Bánjí ni mo wá dẹ lẹ́tẹ̀ tí mo da lábùkù báyìí ah mo tẹ́ èmi Bánjí. ẹ ṣe sùúrù èmi tẹ máa fi inú dání mi wọ ẹni ló ń bínú ló ń bẹ ọkọ mi ẹjọ́ tó lọ náà ẹjọ́ ló wọ ẹjọ́ ẹjọ́ tó lọ. ẹ ẹ mọmi à mọmi à mọmi à ẹ jókòó ẹjọ́ kí má jẹ jókòó lọ bá mi bẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. mo ti gbọ́ dáàdi ẹ mọ́mi ẹ wò ó mo fi ìpè inú ló ṣe yí bọ̀dà mi ẹ jẹ́ ká farabalẹ̀ yín àgbà náà lè máa sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi gbà mí kúrò pẹ̀lẹ́ so ẹ calm down màá màá máa rí wọn bọ̀ nǹkan tí mi máa suggest nísìnyí pé bóyá kẹ́ ẹ ṣì máa lọ ná torí ìpadàbọ̀ àbíjà bọ̀dà mi lè máa nice o ká máa lọ mo suggest bẹ́ẹ̀ ni o. láàrin pẹkun hmm? iná furu afájá o gbéra ńlẹ̀ lé tó lọ ẹ bá mi lé. tó bá ṣe pé. ẹ má jẹ́ kó òun lọ wò ó tó bá ti tọ́kọ ẹ bá ti bọ́sítà kó bẹ̀ dáadáa ṣóògùn mo yọ kó bẹ̀. àìdí eh, àyàn eh, ò dáa o ẹ wò eh, ma mo suggest pé kẹ máa mú wọn lọ báwo ló fẹ́ ń bá ẹgbẹ́ àti wọn bá bá wọn ṣàkàlẹ̀ ìjọ tó lọ lọ àbí iná kan gà o. Ah, dídé lẹ̀ ó dẹ̀ tún ah, ó dẹ̀ tún kúnlẹ̀ sí oní àlè ògbà àlè iná tó kàn gà. ẹ ṣe. ẹ ẹ bọ̀dá mi bàbá ń wo èmi abẹ́ ẹgbẹ́ alẹ́ mi abẹ́ ẹgbẹ́. Ah! dáàdi mo yọ kí ni gbogbo eléyìí tẹ́ wá ṣe báyìí. èmi ò ní jẹ́ kẹ́ ẹ bá tèmi jẹ́. dáàdi mo yọ hmm? ẹ tún bọ́mọ yìí kẹ́rù jáde. Torí ní ẹjọ́ torí ọlọ́run sọ ẹjọ́ sọ ẹgbẹ́ lèmi síta kò síbi tí mo fẹ́ lọ ẹjọ́ dájú mi ẹjọ́ ẹjọ́ sá. wo inú ń bí mi sí ẹ torí ètò ọlọ́run ọkọ ẹ̀ wò mí lójú rí láti ìgbà tó ti fẹ́ bó ṣe ń gbé mi gẹ̀gẹ̀ rè bí ẹyin gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ lẹ́yìn ẹdìyẹ aráyé ẹ gbé mi gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ lẹ́yìn adìyẹ gẹ̀gẹ̀ lọ́kọ ẹ ń gbé mi láti ìgbà tó ti fẹ́ wo gbogbo ọ̀rọ̀ burúkú tó bá mi sọ́nu ilé ẹ wo gbogbo èpè tó gbé mi ṣẹ́ nínú ilé ẹ bí ò bá ń ṣèwọ ni ṣé máa kàbùkù rẹ̀ wo bí bèbá ṣe ṣe gẹrẹ méjèèjì lẹ́yìn ọlọ́run ànábì ló lẹ́yìn ànábì ọ̀pẹ̀lọpẹ̀ ẹ̀tún ni ah ṣó wá yẹ kí n kàbùkù báyìí ṣó yẹ kí n kàbùkù ṣé kò jàre ni ìwọ tó o gbọ́ máa lè fún ọmọ ọkọ ṣé àti ah, mọ̀ pé o ti dẹ́ wàhálà lẹ̀ ṣó sí ẹ ọmọ àlè wa gbé fún ọkọ ẹ ṣáwa náà lè gbà ní téèyàn bá lè gbà ilèèyàn máa ń fi ń lọ̀yàn ṣáà lè gbà òdójú tì mí òdójú má dojú tì olúwa mo yọ sẹ́rẹ̀ ìwọ dojú tì mí dojú ah! ọmọ mi ò ṣọwọ́ àlè jìbìtì ẹ mọ mi ẹ mọ mọ tẹbi ẹ mọ kébì ilé dòrú ẹwọn làṣà kí sọmọ alẹ kí wọn bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe jẹ òye mi mo ti ní kó jẹ àlọ hospital mi ká tún lọ chẹẹkì ẹ kó gbá kó gbọ́ sí mi lẹ́nu téyí ò bá gbà mí gbọ́ báwo ló kọ mi ṣe fẹ́ gbà mí gbọ́. iṣó máa lé iṣó máa lé ọkọ ẹ bó ṣe yàwó rèé ó mọ tèmi wàá fẹ́ báyìí mo ti fara mọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí condition kan ló kù oyún inú ẹ yìí àtọmọ ẹ yìí ẹni tó bí fún jẹ́ kí n mọ̀ ah. bó bá ṣòun náà ló lóyún jẹ́ kí n mọ̀ tó bá ti jẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ eh. á yanjú ẹ̀ máa fà ẹ́ lé lọ́wọ́ pòun ló lọ́mọ kọ́kọ́ ẹ máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n kó má jẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ yóò di wàhálà ó ti gbọ́ ẹ ò ibi tí mo fẹ́ kọ́rọ̀ yìí ibi tọ́rọ̀ wá dé bẹ́ẹ̀ títí dìgbà tó fi mẹ́ni tó lọ́mọ wá kẹ́rù kò lé mi. mo yọ eh ṣé ànígi lọ́gbà ká má mi sọ ẹ̀ ni ṣé ẹ̀ṣẹ̀ mọ́ mo yọ̀ ni ibo mọ̀ yín ni ṣé ẹ̀ mọ̀ nǹkan tí wíwá tí mo yọ̀ léwu ni ẹ kó iṣọ́ máa le lọ́mọ yìí ọmọ yìí iṣọ́ máa le. ìyá mo yọ ara fún mi sí ọ pé ọkàn mi ń sọ pé mi kọ́ mu bí mo yọ. torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ti ń wo wájú mo yọ báyìí ṣe ló ń dàbí ti ti bọ́ lábẹ̀bì yẹn ìyá bàbá mi ṣùgbọ́n gbà tí mo wá wo fọ́tò yẹn lánàá síjẹta mo rí i pé tiẹ̀ irọ́ ti ṣubú ọlá fẹ̀ díẹ̀ máa rí pé tiẹ̀ ó ṣe báyìí ara ń fún mi kò jọ pé mi mo bímọ yìí ah! ó jọ pé máa lè ní. irú ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ yìí ọmọ àlè níta ni. wo wọ́n mọ̀ mí o ó mọ̀ mí o èmi kún mi ọmọ òbẹ́rí olórí wa tiẹ̀ mọ́rùn ah! tí n bá bínú tó ẹ̀nì fẹ́ràn ara yín kú ònú lẹ́yìn ah! kú ònú lẹ́yìn tí n bá wọnú lẹ́yìn tí n bá jáde nǹkan mi yóò ṣẹlẹ̀ o ẹ eh! gbóngbó ló tó ògùn jàyè máa bẹ́ wọn nìṣó jẹ́ kí n bẹ́ẹ̀ ta jẹ́ kí n bá mo bínú tán. dádì mo yọ. dádì mi. ẹ <coughs> eh, mo yọ nǹkan tí màá sọ fún ẹ ni pé wàá máa lọ báyìí báyìí torí pé ó mọ dádì ẹ o ó mọ dádì ẹ bó ṣe sọ pé títí ìjà ìbágun tó bá gùn lóòótọ́ tó bá máa jáde. Ah, ṣé sùn kó sí kan tó ṣe ẹ. wo wo bí eh? ṣebí mi múná kọ mi ah. máa bá a sọ̀rọ̀ ó máa gbọ́. ibo mo fẹ́ lọ tọwọ́tọwọ́ ah. bá mi mo fẹ́ lọ tọwọ́tọwọ́. ilé ìdúrà ilé bàbá mi tí ń bàdẹ ní kó máa lọ wọn ti wo títí ti jẹ títí ti jẹ. Ah, hmm. ẹ kú jọkọ ìyá mi kò ṣe ó ga o ó lágbára gidi gan ni ẹmí pé ọkọ yín accuse yín pẹ̀lú gbogbo ìgbà tẹ́ ẹ ti jọ wà pẹ̀lú wọn lóhun kọ́ tẹ́ ẹ ti go through pẹ̀lú wọn wọn ò trust yín rárá. kò sí bí mi ṣe bẹ̀ tó mo ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ ló ń fárígá ó àfi kí n kẹ́rù bó ṣe lé mi bọ́ta nìyẹn o n bá lọ sọ́dọ̀ màmí ah, pé káwọn àti dáàdì mi tẹ̀lé mi lọ́bẹ̀ bóyá tó bá ti rà wọ́n àti jù wọ́n bàtà débẹ̀ bàjẹ́ sọ̀rọ̀ sí àwọn òbí mi ẹsẹ̀ mi kọ́lẹ̀ ó dàbí ajá tí wọ́n túlẹ̀ nínú kéèjì ó bẹ̀rẹ̀ sí ní pariwo ló lé bọ́ta kúrò nínú compound ẹ̀ àfi bẹ́ẹ̀ nípa adẹ́tẹ̀ ni bí Bánjí ò ṣe gbọ́n kankan ta ní sọ nìyẹn bó ṣe lé dànù nìyẹn. sista mo feel fún mi gan-an wọn ti ẹ̀rọ tọ́lá ọmọ yín àbí kọ́ ọ̀rọ̀ condition tẹ̀ wá ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kò sí obìnrin náà tó gbàdúrà fún rẹ̀. Ah, mi tiẹ̀ gbàdúrà rẹ̀ fọ́ta mi. because nǹkan ọ̀tìjú ni ah. àmọ́ tábà rò lọ síwájú àtún rò lọ sí ẹ̀yìn sista ẹ má bínú pẹ̀lú nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí o ṣé kò ń ṣe pé bóyá ẹ̀yin náà ti rin àwọn ìrìn kan sẹ́yìn tẹ́ẹ̀tì ẹ̀ rántí bóyá òun ló rìsọ́ọ̀tì sí nǹkan tí à ń sọ yìí. ọkọlá ọjọ́ mi lójú ìwọ ṣáàdẹ ti mọ̀ mí kí Bánjí tó ń ṣe wọ̀nàwọ̀nà ètò mọ̀ mí èmi bá tí mo kéré mi rí rìnrìn bẹ́ẹ̀ káà sọ pé ìgbà tí mo ti wá rẹ́ni tí mo fẹ́ fẹ́ mi ń ṣerú èèyàn bẹ́ẹ̀ ẹ àǹtí ẹ kàn rò pé mo mọ̀ yín ni mi ò mọ̀ yín rárá o lẹ́yìn tó jẹ́ pé nígbà tẹ̀yìn àti ìbòdà bá ń jí tẹ́jọ́ ń ṣe kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ ará church yín lẹ pè bẹ́ẹ̀ ni ẹ ní childhood friend yín ẹ ní kò sí nǹkan ọjọ́ introduction yín ni mo tó mọ̀ pé ẹ̀kan wọlé ewé ń jáde ẹ wá ní mo mọ̀ yín bó ní mo mọ̀ yín dé mi ò mọ̀ yín o. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe bára church mi ní Banji lára church mi ní tòótọ́ ah náà ṣàánú fún mi o bí tọrọ ìtì ẹwà ń já sí ìtì ẹwà yé mi mọ́ rárá. Ah, àfisùnú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní tẹ́yìn bá ṣàtìmọ̀ lọ́kàn ara yín pé kò sí nǹkan tí ó jọ síbi tí màá tì yín sí àmọ́ báyìí kí ni plan yín gangan. àti ah, dúró sọ́dọ̀ dáàdì mi ó ìyẹn nira díẹ̀ mo ṣe ní bí àmọ́ tí ẹ lè wà lọ́dọ̀ ẹ̀ tara mi a ò ti máa mọ nǹkan tí màá ṣe bíkọ́ tí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí mi ní savings kankan mo ṣàmọ̀ pé ah, full time housewife mi mi Bánjí ò jẹ́ ń ṣiṣẹ́ ìwọ̀nba tí mò ń rí tùjọ náà just before this whole incident ni ó ti bẹ̀rẹ̀ pé à òun nídìí owó táwọn owó kiri mo ti kó gbogbo owó ọwọ́ mi sílẹ̀ fún ṣé èèyàn tó lóun ò tiẹ̀ fẹ́ rí mímí látàn ìyẹn ni mo fẹ́ béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí. níwò ẹ ṣáà ń gbẹ̀yìn ti sẹ́gbẹ̀ẹ́ kan kó síbi tí màá tì yín sí ẹ̀yin náà mọ̀ wípé ẹ dá sí mi gan fine um, trying time ṣèdélé ìbáyìí so ẹ eh, ẹ eh, ní problem ṣòye ẹ ṣì farasin sí ọ̀dọ̀ mi tí gbogbo ẹ máa fi lójú mọ̀ pé lágbára ọlọ́run bá mi kó sí wọn lọ́kàn gbogbo ẹ á lè wà sort out. sista mi no no no no no no no no no. Ah, ah, ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ wo bí ẹ jẹ́ kí n lọ prepare guest room fún kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. Ah, a ṣe jẹun ká tó máa bọ̀ náà ni ẹni tó lè ní nǹkan ṣòun náà ló ti fún dírìnkì. Do you need anything to eat? To eat. You're fine. Okay. Ẹ jẹ́ kí n bá yín prepare guest room. Mo ń bọ̀ mọ́. Ṣètìṣẹ́ mẹ́rin onú ilé nílé yín o. Tó bá jẹ́ yín náà ni ẹ ṣe ìtọ́jú yẹn lọ fún mi. ń bọ̀ mọ́. bèèrè gbogbo rògbòdìyàn tó ń hápùn nínú buildings wa yìí ni èyí tí ẹ̀ tó dùn mí bẹ́ẹ̀ jù ni wípé ìyàwó ọ̀gá èmi ò mọ̀ pé ìyàwó ọ̀gá máa ń gbá máṣí ń ta ọ̀gá kékeré ṣe pé pé ní gbogbo ìgbà ìyàwó ọ̀gá ti fún mi ní àwọn signals signals oríṣiríṣi bí ìgbà míì kọ́ ni kí n wá jẹ̀bà kọ́ ni kí n wá jẹ̀rẹ̀sì kọ́ pé wọn bògìnì bògìnì bògìnì bògìnì kọ́ kó sínú abọ́ àṣé wọ́n ń jù sí mi ni ṣùgbọ́n torí pé mi ò mọ̀ pé ìyàwó ọ̀gá náà máa ń dá ṣá nígboro kò tètè yé mi ah, pé mo gọ́ra mi tí ètò bá ti wá ríjọ́ kan bí ìyàwó gà ṣe pè mí nìyẹn pé ah, pé kí n wá pé bí mo ṣe ga ẹ̀ ṣé mo yẹ pé ọmọkùnrin ni mí pé ṣé dúdú ẹ̀ pé síbẹ̀ ah, èmi máa fi yé wọn pé èmi eh, kò bá kọ̀ọ̀kan wọn á gbá má sí gidi gan pọ̀ kò yé mi dé bẹ̀bẹ̀ ni mo ti gọ́ra mọ́ ẹ̀ sórí ó máa ń dùn yàn ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n tó bá bá àgọ́ ń bẹ̀ wọ́n á ń dùn yàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ṣe rò ní orí ẹ̀ ti dàrú tí ìbá ṣe pé orí ẹ ti dàrú ni mo lọ bìkan látàárọ̀ ó ti rẹ̀ mí òun fi ẹjọ́ olórí burúkú ìdá despite everything that is going on in this house so you have the infantry láti dá mi dúró kó máa sọ rubbish tó ń sọ lẹ́nu yẹn sí ìyàwó ẹ̀gbọ́n mi. ó mọ̀ nǹkan tí mo rò ó dà pé o ti ń a ti bá ẹ ṣeré jù o ti ń jẹun jù ara ti tù ẹ jù máa fara ní ẹnu lé. ọ̀gá ìṣeré ẹ má ẹ má ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ah, iṣẹ́ máa tán bíi ti bó o kí n kí wá ní kí n kí n ta ní ìwé kí níyàwó ọ̀gá àgbà má ṣe ń ta kí ni kí ni. ẹ wo. bá ìsọ̀rọ̀ kan inú ilé ló yẹ kí n ti sọ àmọ́ ògiri létí ló yẹ kí n pè ẹ́ wá síta ṣé kò sí ṣá. kí ni ìtumọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sá. ṣé ẹni tó sọ pé ó gbé oyún ọmọ àlè fún ọkọ ẹ̀ ló gbà sínú ilé yẹn. ẹ̀gbọ́n mi kò rí bẹ́ẹ̀ mo kàn help wọn ni ojú ló ń rojú ṣàánú. ojú ló rojú ṣàánú ọlọ́run má jẹ́ kó jẹ́ pé help tó padà ṣe yìí ló máa padà kó báyìí. jọ kí ló fẹ́ káwọn aládùúgbò máa sọ wo àwọn aládùúgbò tiẹ̀ sì kéré káfọ àwọn aládùúgbò lẹ ọkọ ẹ tó bá báwo ló ṣe fẹ́ convince ẹ pé kò ṣe nǹkan tó sọ pé ó ṣe yẹn. àwọn èèyàn kò ń sọ bẹ́ẹ̀ ni kò rí bó ọ̀rọ̀ yẹn ò rí bó ṣe rò ó kó máa yẹn ò ṣe nǹkan tó ń sọ pé ó ṣe. kò rí bó ṣe rò kò rí bó ṣe rò marriage yẹn wà important ìta ò rẹ́rìn o piece of advice tèmi ni mò ń fún ẹ ṣe ọkùnrin ni mí ìta ò rẹ́rìn rárá rárá kò sọ́kùnrin gidi ń tà tó bá ti lè jẹ́ kí lè bọ́mú ẹ lọ́wọ́ wọ́n mọ̀ kọ́ tí mò ń sọ o. well èmi ti sọ tèmi àbọ̀rọ̀ báyìí òun là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ àwọn yorùbá sọ pé àṣẹ kí ni ó máa dó díndín wọ́n mo sọ tèmi náà o. adé máa rí ẹ. mo ti gbọ́ ẹ̀gbọ́n mi ẹ ṣe lọ́wọ́ aṣọ yín délé ọ̀rẹ́ ni mo ṣe ọlọ́run má jẹ́ kú. Ah, ah. àǹtí mi ẹ ti jí mo mà fẹ́ rí yín fọ̀rọ̀ ìkéré kan ṣé kí wọ́n bá yín bẹ̀yìn. èmi kọ́ dírẹ́sì yín ni. mo ti ń wo pé ń gbé gbogbo ń gbé gbogbo ara. ẹ̀yin bíi mẹ́rin ẹ máa rọra ń bẹ̀yìn ẹ rà mà ẹ ṣáà máa bínú sí mi pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti bàbá ìyá ní conversation ní alẹ́ àná so ó dẹ̀ jẹ́ kó yé mi pé òun máa dé in two weeks time Ah, olúwa ṣeun àpọ̀jù lọ́nà adébáwa láyọ̀ lágbára àmín o jésì àmín àmín ẹ àmọ́ nǹkan kankan ni ó ṣẹlẹ̀ òun ṣe ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ wípé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yín àti rí solution sí pẹ̀lú gbogbo oyún tó wà nù yín ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ń gbà mí báyìí ọlọ́rọ̀ abetí dídì tó bá dé nísìnyí kò sẹ́ni tó mọ bó ṣe máa gbọ́ láfi mọ̀ wípé ẹ bóyá kò ń ṣọkọ yín ló lóyún àbí nǹkan ẹ̀yin náà dẹ̀ pé inú ilé tí mo wà yìí òun ló gbà fún mi àti pé tó bá ti wà lọ́wọ́ kí n máa lọ ibo ni mo fẹ́ máa lọ ibo ni gbogbo àjọ fẹ́ máa lọ òun ni mo ṣe rò pé nígbà tó jẹ́ pé ó sọ pé òun máa dé two weeks time bóyá kí ẹ̀yin kẹ́ sáré kò yẹ yín kẹ́ pèrè gbogbo ẹ̀ bóyá ọ̀rẹ́ ni àbáwọn fámìlì yín tẹ̀lé pé tẹ̀lé farasin sí ọ̀dọ̀ òun kó tó di ìgbà yẹn òun ṣe ní kí n sọ fún un so kó má bá yín ní pàjáwìrì mi dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ fi bínú ṣe ti gbọ́ àǹtí mi hmm, ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ lágbára ah, ọlọ́run. bínú kẹ orí ló ṣe mí ìwọ ló daṣọ àṣírí bò mí màá wá bínú sí ẹ <laughs> ìyá mi kò ṣe mọ dúpẹ́ ah, tó daṣọ àṣírí bò mí tó jẹ́ kí n sùn gbangba kò ṣe mọ ṣe sista mi mo lérò wípé nǹkan tí mo sọ ìkúnṣe pẹ́ fi ń bínú ah. ẹ̀yin náà ẹ wò ó pẹ̀lú bí mo ṣe dàgbà tó yìí ẹ ṣe máa gbàdúrà wípé irú nǹkan tó ṣẹlẹ̀ sí yín kó ṣẹlẹ̀ sí mi òun náà ni mo ṣe ní kíkẹ́ ìjọ ẹ ṣáà wò pé kò yí ẹ dá sí mi lára kẹ́ fi yá mi ṣe ti gbọ́ <laughs> ọlọ́run á pèsè aláàánú fún yín ṣe ti gbọ́ ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ mà ọ̀rọ̀ ẹ̀ mà ṣe gan ṣé wàá dà pé sáré àtẹ́ǹtì gbọ̀ngàn nílé màá padà jáde màá rí yín létà ṣe ti gbọ́ kẹ́tẹ́kẹ́ ara yín o ẹ bá mi tọ́jú àwọn twins ṣe kẹ́tẹ́kẹ́. lójú ọjà náà bí. ẹ ò chief sọ wípé àwọn kan ló rán wọn wá láti wá gbé. lady nancy fẹ́ ra virgin lọ́mì ní one point five million ọtí wọ́n ṣe virgin gan mo tà wọ́n ní one point five million. iná àmàlà mà wà báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí ń gbàgbé kalẹ̀. wọ́n ló ṣe àyọ̀nù rẹ̀ báyìí. ọmọ ọmọ láṣọ. Ah, ọmọ dárò. ìnàbà kù yóò fẹ́rù bòjú. oṣù mélòó lóyún ẹ. oṣù mẹ́rin ni mà. wọ́n àṣẹṣe ga tó yìí bóyá bèjì ló wà nù. ọmọ àtìgbà tí mo ti gbọ́mọ lọ sílé òyìnbó lèmi ti padà sílé ẹ má wọrí ẹ mọ̀ pé nílùú òyìnbó máa ń le láti get number tó bá ti get number tìlú òyìnbó yẹn oṣù ẹ̀kọ́ máa pè. wá wá wá ni ó ṣe bẹ́ẹ̀ ṣe candidate ẹni ẹni. bọ̀bọ̀ fi candidate ilẹ̀ mú kàn ní bá ṣeré ni. kíndà mo ní bọ̀dé kíndì wá. kíndì jáde. ó jáde. bẹ́ẹ̀ ni yes boss. go and look for him and bring him in right now. all right. sí bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ òun ló ṣe jẹ́ kí n wò ó pé bóyá kẹ́ wá máa lo yàrá kan níbi ìbàyí ọ̀dọ̀ dádì mi ni yàrá kan dẹ̀ lọ fún mi nínú ẹ̀ ó ní mo wò ó pé bóyá kẹ́ wá máa lò ó ṣùgbọ́n tèmi ni pé ẹ bá mi kàn sówó pọ̀ pẹ̀lú àwọn aráalé ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn. ẹ ṣe mọ ṣe mọ tẹ́lẹ̀ mọ ẹ ṣe mọ pé kò tó bẹ́ẹ̀ ojú ló ń rojú ṣàánú. ẹ ṣe mọ. tí ì bá ṣe ń kọ ọlọ́run apẹ̀lú mi tó máa ṣe é Ah, ah. bẹ́ẹ̀ ni. àti àwọn tó jẹ́jẹ́ mi gan pápá wọn ṣe fún mi ẹ ṣe mú wọn lórí ẹ ṣe ah, ẹ wo mi ì ṣe oníjàgídíjàgan mi ì fa wàhálà mi ì lè béyàn kankan bí fa wàhálà. èmi nìyẹn tẹ́ ẹ̀ bá ti bẹ́ẹ̀ anybody fa wàhálà ó tán. ẹ ṣe mà ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. Ádámù ẹ ní sùúrù o ah. ah, ẹ ní sùúrù o. kí ló dé ó dá ọkọ mi ni mo fẹ́ wá rí ṣó wà lé. ẹ wo màdámù ẹ pa gbogbo yẹn tì ọ̀gá ti sọ pé nígbàkúgbà tẹ bá débi báyìí mi gbọdọ̀ ṣí géètì fún yín ó ní kò sáàyè fún yín rárá àti wọnú ọgbà òfin tó fún mi nìyẹn. ọ̀dà mo ti gbọ́ tọ́ka bá tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ fún wọn ìwọ ṣáà dẹ̀ àbí ṣé mo jájòjì sí ẹni jẹ́ kí n wọlé kí n lọ. a ní ẹni sùúrù madamu mi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn wà tẹ̀ ń wuyì o ah, nítòótọ́ eh, madamu ni ṣùgbọ́n ẹ̀dẹ̀ mo rọ ga ah, n bá ti sọ báyìí òun ni abẹ́gẹ́ ah, àbí ẹ̀mọ́ ẹ̀dẹ̀ mọ́ pé kò sí iṣẹ́ níbi kankan fún mi tó bá sáàkì ní sìn ibo mo fẹ́ wáṣẹ́ sí. ọ̀dà kàbírù ọ̀gá ẹ̀ ò lè sáàkì ẹ̀ èmi fi ń dá ẹ lójú pé kò lè sáàkì ẹ̀ ìwọ ṣàjẹ́kẹ́ mi wọlé kiri. mo ní ẹ dúró àti pé pàápàá gan èmi nìkan ni mo wà níbí gbogbo èèyàn ti jáde. Ah, torí Ọlọ́run ó dájọ ìjọ torí Ọlọ́run. màdàmú ẹ ní dààmú. sá. ta nìyẹn. ṣe bó lọkọ mi ò sí nílé. àwọn àwọn màdàmú ni. màdàmú ni. wọ́n máa yọ. ah bọ́kọ mi ẹ káàsán ẹ rà. ẹ má bínú ṣé kìí ṣe pé ó embarrass. instruction tí ọ̀gá fún un ló ń fọ́lọ̀ yẹn wọ́n ti ní kán má jẹ́ kán allow yín sínú premises wa ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má bínú báwo ni Ayọ̀mídé ń kọ́. àlàáfíà. ẹ̀yin gan báwo lè ṣe faint fúnra yín báwo lè ṣe kíta fúnra yín. ẹ wo orúkọ mi torí Ayọ̀mídé náà ni mo ṣe wá mo ní kí wọ́n bẹ bàbá ẹ̀ ní àárọ̀ <laughs> school sówó tilé ọmọ mi school mo dẹ̀ ti pé fóònù máa jí títí tí kò jẹ́ gbé kọ́ mi òun mo ṣe ní kí n wá bá kí n wá bẹ̀ kó torí ọlọ́run tó bá tiẹ̀ máa fìyà jẹ mi kó má fìyà jọ mọ́. Rabanji ẹ wo a ti bá wọn sọ̀rọ̀ times down number bọ́ bá a ṣe ń sọ àdásókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀ ni ẹ mọ̀ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ fún mi ní account number yín náà mo sì ní bíi twenty thousand kan lákàntì kí n ṣe bíi fifteen thousand sí yín náà ṣé account number tẹ́ ń lò yẹn náà ni mo mọ̀ pé lè má kà nǹkan kan at least ẹ ṣe fi ṣe àwọn nǹkan kan ṣé ẹ fún mi lákàntì number yín. account number tẹ́ ní náà. ìyẹn náà ni ok kò tiẹ̀ ṣòro twenty thousand àbí ten thousand ìjọ ẹ bá mi bẹ báńkì ẹ bá bẹ kó tiẹ̀ ṣíjú àánú wò mí kò torí ọlọ́run kó má jẹ́ kí ajẹ́rú kó jẹ́ ọmọ torí ọlọ́run. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ti send fifteen thousand sí ẹ ṣe kọ́kọ́ lọ́ọ́ fi yẹn ṣe àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe náà màá sì máa bá wọn sọ̀rọ̀ náà ni ṣe gbọ́ ẹ ṣáà calm down ẹ wo condition yín o torí ọlọ́run ẹ wọ́lá condition yín o ẹ má ronú gbogbo ẹkún tẹ̀ ń sun yẹn ò lè help situation o ṣáà ìdìbò lẹ́ ń lọ báyìí. ẹ má ṣe ìyọnu kí má tún fi ti tèmi kó báyìí ẹ jẹ́ kí mi máa lọ tèmi. kàṣà orí ẹ ò pé o bó ṣe yẹ kó o ṣe máa bá. màdàmú ẹ má bínú o ẹ pé ọ̀rọ̀ gáà fi sùúrù náà ni ẹ má bínú mi ìṣọmọ bẹ́ẹ̀ o. Mami ṣé bàbí amọ̀lẹ̀ inú iye iṣẹ́ tí mi ò mọ̀ díẹ̀ ni mo ń jẹ́ yìí máa ń gbé ẹ wo bí mo ṣe kú tẹ́ẹ̀bà tí ẹ wo tèmi ẹ̀ẹ́dẹ̀ wo tọmọ mi àbí kéwó tó yọ̀ ọ́ náà. ó yọ sọ rẹ̀ orí ẹ rí mi o kódà ẹlẹ́dàá ẹ náà rí mi o ẹ mo ń gbìyànjú mi ò dá ẹ dà gbogbo akitiyan mi láti jèrè ọkàn bàbá ẹ pàbó ló ń já sí i gbogbo bí mo ṣe ń ju abẹ̀bẹ̀ sókè báyìí ibi pẹlẹbẹ ló mú wálẹ̀ lá ni bàbá ẹ ń sọ fún mi mo gbìyànjú mo gbìyànjú ṣé bí màá ṣe máa máa bá lọ rí. rárá o. má mi ṣe tiẹ̀ wo pé tó bá la ẹ̀mí lọ́kọ́. ẹ̀mí. ṣé ẹ̀rí ọkàn yín á jẹ́ kẹ́lẹ́ lè sùn lóru. Ah. Mami, mo ń gbélé ayé mi bí ìgbà tí mi ì lẹ́bí tí mi ì lára gbogbo savings tí mo ní owó ni mo yá ọkọ mi kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ mi náà ò bá tiẹ̀ rọ́wọ́ yọ lápò mami ẹ jọ̀ọ́ ẹ má dà mí dá kí ṣàánú mi mami ẹ jọ̀ọ́ ẹyà yìí ti pọ̀ jù fún mi. ó yọ sọrí. má. mi ò dá ẹ dá ṣé gbẹ̀mí tí mi bà ní kí n wá èlò kan kó lọ́ọ́ fi gbábí tó lè máa wúre pamọ́ sí nígbà tí dáàdi ẹ̀ kọrin mọ́lẹ̀ èmi náà nìyí wọ́ mi kú ṣọ̀ṣọ́ ẹ̀ ọ̀yọ́ sọ̀rẹ́ ọ̀nà àbáyọ kan wà ìyẹn tó bá lè ṣe ẹ̀gbọ́n bàbá ẹ̀ kan wà alákòókò ló ń gbé wọ́n ń pè lámọ́kẹ́ òun nìkan ṣoṣo ló lè bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí bàbá kò ní kọ ọ̀rọ̀ sí lẹ́nu. ibẹ̀ nìkan ni mo rí pọ́nà àbáyọ wà o. ìmọ̀ yín ò ní jọ lé mi lórí èmi lẹ́yìn gbìmọ̀ràn pọ̀ fún dáa èmi náà dúró dé yìí. ìmọ̀túmọ̀jọ́ ìmú ẹni ní kẹ́yìn dọ́jú alẹ́ gbogbo ìmọ̀ tẹ́ bá gbìmọ̀ pọ̀ lémi lórí kò ní í ṣe ah mo ti ṣáájú yín torí mo ti mọ̀ pálákùkọ náà lẹ́gbẹ̀yìn sí lọ́dọ̀ àmọ̀kẹ́ gbogbo ẹlẹ́yà tẹ́ ẹ ṣe pátápátá ni mo ti jẹ́ kó mọ̀ wo ọmọbìnrin wọn jẹ́ ń dáràn síjọba lọ́rùn sórí wọn tiẹ̀ mo ti sọ náà mo ti sọ pé mi kọ́ mo bímọ yìí wo DNA àbẹ́lẹ̀ DNA tọkọ ẹ ṣe a máa ṣe fún un náà. Hmm. aago mélòó. Ah, kò síbẹ̀ kí èyí ò lè ṣe. ayọ̀mídé òwe yọjú orí ẹ̀kọ́ tó dé pọ́n ṣe ń ṣe kí ìlú mọ̀ bóyá mi mú bú nǹkan àbí mi kọ́ mu bí torí mo rí i pé wàá yín parapọ̀ jọra rùn. ẹ wo ẹ má jẹ́ ń dáràn síjọba lọ́rùn ẹ má jẹ́ kí n dáràn síjọba lọ́rùn wo wọ́n jẹ́ ń bẹ́nu lé bí n bá fi padà wá bí n bá bẹ́nu lé kò ní rọgbọ́ o ṣé orí mo kù àbí ẹ̀hó mo kù mo ti tán ẹ wo ohun mo kù mo ti tán torí bó bá ṣe pò wà lọ́dọ̀ ọmọkùnrin ẹni mo mọ̀ pé gbogbo ẹ̀ ó tún tún yàtọ̀ orí láti jó o ti kú òun bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ mi náà ṣe dà ṣé o ti gbọ́ bí n bá bẹ́ẹ̀ padà nù lé yìí ee tó dáa wọ́n jẹ́ lérí ilẹ̀ ìwọ tiẹ̀ gbìyànjú mi náà kò jẹ́ ń bá ọ. ìjọ dájú mi ìjọ sá. ọyọ sọ̀rọ̀ máa sùúrù lọ́rọ̀ yìí. Ha ha ha. jáde ná màmá nìrọ ni how many months tó ti lọ. babe kò ń ṣàjọ èmi náà iṣẹ́ ajé òun ló sọ ọmọ nù bí èkó i have to work mo need láti pawó náà kò wá ń ṣe ẹbí mi nìkan ẹbí àwa méjèèjì ni fine mo lose contact ẹ tí wọ́n bá ṣì ní tèmi kí ló tó pè mí it's fine babe um, sorry, mi ìfẹ́ mọ̀ bóyá o níyàn tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ àbíyàn kan wà ní láìfẹ́ now i am back mo ti dé ẹni tó nìkan ó ti wá fẹ́ gbé nǹkan <laughs> yes for real. anyways it's not just you being back. o máa ń láti make up fún gbogbo months tó ti uh, babe <laughs> ṣé o fẹ́ ju owó ilé tó sọ fún mi the last time tẹ́lẹ̀ àti ẹ̀rí ra lọ ni. owó ilé ta ló ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ owó ilé fine owó lé èyí tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ and other bills too. <laughs> babe sori ó dàbí ẹni pé o mọ̀ mi ni ehm, o mọ̀ mi tẹ́lẹ̀ bá o mọ̀ mi mọ́ now i have money. really. owó pọ̀ ń lẹ́bi ṣẹ̀kẹ̀rẹ̀ hmm. o ní problem pẹ̀lú gbogbo yẹn. <laughs> i'm happy to hear that. yeah babe. your boyfriend? oh, so fún mi pé boyfriend now. Babe, baby. You're welcome, you? darling. I'm fine. okay. I'm fine. I'm fine. Little chick with me. Uh, actually will try that. Yeah, ọ́ but uh, reception mi order. dáa you will gbé ibo nigeria lọ náà ilé ló máa wà. ẹ so kí ni kí n i think i'm fine with that. okay water coming right up. okay.

ajá ni kò lọ mú so ajá ni kò lọ mú so aláìlójú tí o o báyọ̀ báyọ̀ báyọ̀ kíẹ́kù. tí bá mú ẹ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ajá ni kí ló fẹ́ ṣe máa jẹ́ kó bọ́ ẹ kí mo rìn ní mi máa jẹ́ kó bọ́ kí mo rìn ní mi o mi lẹ́kọ̀tọ̀ sí o sọ̀rọ̀ o. o bó ṣe ṣe wèrè wàkàrà tó wọ̀ ó ti ẹ̀sìpáyà aṣọ tó wọ̀ ti ẹ̀sìpáyà mo ra fọ́ọ̀kà aṣọ ti idiot.

God I sue. Tálíkẹ́ ìbẹ́ mi sọ̀rọ̀. Yorùbá ò parọ́. Wọ́n ní tẹ́lẹ̀ alábàgbémi sọ́lẹ̀ kékeré àgórí ẹni. What a country. Àìfínípéní àìfihànpéyàn. Tọ́lá ní gbọ́kùnrin wa lólé. Tọ́lá ní gbọ́kùnrin wa lólé èèyàn mi. That's an insult on my part. Ẹ ẹ gbọ́nà kí ni gbogbo lórí burúkú tó lọ ṣe ń ta yẹn náà? No, kí ni gbogbo stop tó lọ bẹ̀rẹ̀ ń ta yẹn? Are you mad? Ṣọ́mẹ́ni tó lé bá sa náà mo bí ẹni ṣé ọmọ ẹni tó lé bọ́sà yẹn. tọ́lání èmi èmi màá ló bá sọ̀rọ̀. tó bá tún pe tọ́lání tó bá tún pe tọ́lání màá jọ ẹ lójú. who the hell do you think you are? ló kí ló fi rẹ pè láyé mi náà ó fi pè bóyá boyfriend yẹn bó ṣe wà yìí no ó fi rẹ pè ọkọ ìwọ tó ò ní tó ò ní làkàyè tó tó tó ò ní future ò ní present ò ní past tense ìwọ ó wá dé olé aláàánú mi olé ọkọ lé mi adé orí mi òmu olè bọ́sà ṣé omi ń tọ́lé pásítà yẹn náà ṣé ọmọ kan tó ti ṣe nínú ayé mi ṣé ọmọ kan tó tún sì promise pé òun máa ṣe nínú ayé mi ìwọ. bò ní sùn tọ́lá ni kí ni bọ̀bọ̀ yẹn ṣe fún ẹ àbí kí ló promise pé òun máa ṣe fún ẹ tí mi ò tí mi ò ní òní plan láti ṣe fún ẹ ṣé tó pé mi ṣe é sì dọ́tà mi pé mi ò ní ṣe fún ẹ létà ni. pé gbogbo ẹnu òsì tó ń rùn dànù pé gbogbo ẹnu òsì ìwọ ìwọ máa ṣe ṣé o fi ipò ológo bó ṣe wà yìí náà ṣé o fi pé bó ṣe wà yìí o dúró bí ẹni tó lálùbáríkà kan lára o ò ní lẹ́yìn ò níwájú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ìwọ tó lè dá fún mi ní two thousand naira ó lè dá fún mi pé bí ìgbà túkè yìí kò fi ra airtime sórí fóònù ẹ. tọ́lá ní èmi ló sọ pé mi ò lógo. ìwọ ìwọ ò lógo ò lógo láti ìgbà tí àwọn parent ẹ ti kú tó ti tó ti kú bọ́ṣù bọ́ṣù ṣe lówó tó kí ló ní òòdà nírú màá pa lọ́sẹ̀ kan tó lóòjẹ̀ dání face mask slap you aláìníròònù alágara ti ààrẹ ìwọ tó ní tó bá lọ kó o sì fẹ́ nílárí ní ayé yìí tó o sì fi ipò o sì fẹ́ mèkè lọ gba properties ẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ èyí tó sì sọ torí kò sì mọ̀ pé orin ìdí ó domi sọ́wọ́ ọnú ó gọ̀ ó dẹ́ǹsì idiot ó sì mọ̀ pé orin ìdí torí ẹ̀ lọ torí torí ẹ̀ ló ṣe gba ló ṣe gba gbogbo ó gbà lọ́wọ́ ẹ̀ by jane. èmi ló sọ pé mi ò lógo mo rí di èmi lẹ́gbẹ̀ẹ́ sí mi. ṣé mo parọ́ mọ́ ẹni? náà ṣé mo parọ́ mọ́ ẹni? tó bá yọ̀ kó sì fẹ́ lógo láyé ẹ lọ kó o lọ gba ogún ẹ tó bá ti lè dá dúró tó ti lè dálẹ́gbẹ́ tó ti lè ní nǹkan títí ẹ kó o padà wá bá mi by then bóyá mo sì lè mo sì lè wà available fún ẹ but for now my dear get out of my house as i speak. ó bá ó bá lè má ṣe bẹ́ẹ̀. tó bá kúrò nínú ilé yìí tó bá kúrò nínú ilé yìí máa gé ẹ jẹ máa pẹ́ ẹja sí ẹ. kúrò ní ìbàyí tó ń ta twenty twenty naira ní get out. ó sì kí tó sọ̀kò pa ẹ́ ó ṣe rí ó dàbí jagons ó sì dànù. mo fẹ́ dirú. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibẹ̀ náà ni mo dì mú pẹ̀lẹ́. ibo ló máa já sí i ẹ ṣáà rojú àti fẹ́ débẹ̀. ẹ bá sáré ọ̀la ẹrù kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ dá bá sáré ọ̀la oró kọ̀ọ̀la o. ẹ bá sáré ọ̀la. nurse nurse ẹ gbà mí nurse ti pín ti bẹ́ẹ̀ ju ẹ bá mi gbé wọn. ẹ ṣàánú mi ẹ bá mi gbé wọn So sister, at this very time we need to act fast. Patient ẹ̀rọ ṣì wọ the ilé ìsinsìn. who wà conscious. I'm máa fún consent from the scene. You stand as a witness. Ẹ kàn máa bá wa sign ẹ̀ kó tó di pé agbóhùn ọ̀tíátà kí surgery to commence. Consent form kẹ̀ Doctor. Ah má bínú mi rò bí mo lè ṣe yẹn o ìyẹn máa lágbára díẹ̀ o. Ah, ẹ jọ̀ọ́ ẹ má bínú báwo lèyẹn ṣe jẹ́ sí wọn. mi ì rí lè mọ òun náà bẹ́ẹ̀ yẹn bí arádùúgbò ni mo lè jẹ́ sí wọn. Ah, arádùúgbò náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé for me and you to be on the safer side we need someone that will stand as a relative to my sign consent form. ẹ eh, dókítà ó ní àbúrò ọkọ wọn kan tó wá wù wọn nílé ó dà pé Mr. Bayo lórúkọ wọn. Mr. Bayo. ẹ bóyá tá a bá wo fóònù wọn bóyá lè rí nọ́mbà ẹni ká pé ẹni náà. that is very good that would be a good idea but I need láti dúró de anything and we just need to act fast like very fast due to the condition of the patient please you can go ahead. ẹ jẹ́ lọ wo nọ́mbà yẹn wá. that would be very good idea. kí ló ṣẹlẹ̀ ẹ̀ báyọ̀ náà ló sọ̀rọ̀. Eh? Yeah, mo mọ bẹ̀yẹn náà. Eh, ma, ma, fún wọn. Kí ló ṣẹlẹ̀? All right, all right. Bọ̀dá mi. Kí ni? Wọ́n ní mọ́mí Ayọ̀mídé. Wọ́n wà lọ hospital, wọ́n fall into labour but wọ́n máa require to wash a surgery fún wọn. So need nídìí láti wá sign consent form. Bọ̀dá mi mọ́mí Ayọ̀mídé mò ń sọ. Mo rò kórìí Ah kí ló kàn mí pẹ̀lú yẹn sí ìgbà tó ti bọ̀ tó ti sọ yẹn náà ni mo ti ń gbọ́ nítorí kíni kí ni mo kí ló fi kàn mí sí tó gbẹ́mí mi sókè ẹ̀rù ti bà mí nà ẹ̀rù ti bà mí nà kí ló ṣẹlẹ̀. madam this is your wife we are talking about. orí ẹ̀ dá pẹ̀lú tó sọ yẹn wife ta ni ṣébi ni mo fún lóyún tó ní ni ẹni tó wà bí tó gbé ọmọ jáde bí tó jẹ́ pé ńgbà ká má ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ náà ẹni tó fún lóyún kó lọ pé ẹni yẹn náà kẹ́ni yẹn wá sáyẹn ẹni sì tó bá máa sáyẹn lọ hospital. bọ̀ tábà ń jàbí ká kúkọ̀ náà tábà ń jàbí ká kúkọ̀ náà bọ̀dá mi kí ló ṣẹlẹ̀ mí ìgbín láì kọ́ tẹ̀ ń ṣe yìí. Báyọ̀ you are taking this too far. Bayo. ṣó wà okay. tó bá tún sọ̀rọ̀ kankan sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lẹ́yìn eléyìí tí mo ti sọ tó bá sọ̀rọ̀ kan máa ṣépè fún ẹ bá sọ anything ní ọ̀rọ̀ yìí níwájú mi máa ṣépè fún ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ máa ṣépè fún ẹ ni mo sọ bẹ́ẹ̀ èwo ni mo gbọ́ wèrè ah pe ẹni tó fún lóyún ẹni tó fún lóyún kò pé àti mi ò bá strong gẹ́gẹ́ bí ọmọkùnrin mo lè ti kú dànù náà àbẹ́yàn mélòó nírú yẹn ṣẹlẹ̀ sí ọmọ tí mo ti bú tí mo ti tọ́ tí mo love tí mo máa ń gbé all the time tí mi ò fẹ́ kó kúrò ní sàkání mi wọ́n sọ fún mi pé mi kọ́ ni mo bí ah, ah. ọlọ́run àṣetì mi lérè. Ah, ẹ má bínú dókítà bí mo ṣe rí kọ̀ yẹn lórí fóònù mi pé wọ́n nídìí uh, attention mi níbàá ló jẹ́ kí n máa rush bọ̀ wọ́n ní patient yẹn ó need láti kéèyàn sign consent form fún kẹ́lẹ̀ carry out operation yẹn sà. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé patient wà bẹ̀rẹ̀ ìgbà tó gbé wọn débi all unconscious and then we need our relative to sign consent form so nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé luckily for me and you ó ti regain consciousness so wọ́n ti lè sign fúnra wọn nísìnyí wọ́n wà ní tíátà wọ́n ti ń go through surgery. ok surgeon ti wà pẹ̀lú wọn. surgeon ti wà ah, pẹ̀lú wọn so emma you don't have anything to worry about. all right sir all right sir. so the only thing tẹ kó máa ṣe fún wa sí ni ẹkún fàdúrà kẹ̀dẹ̀ jókòó sí reception reception tó wà so anything tẹ bá ní láti mú àmàgẹ́ back sí mi. ṣẹ́gun. ìwọ ọlọ́run ń bò lójú ẹ wà ọlọ́run má farapọ̀ mọ́ jẹ mí níyà kí lẹ ṣe mí lálẹ́ ni tí mo ṣẹ̀ tó fẹ́ ti bí ọmọ mú mi má ń gbèrè ìtìjú lórí ọ̀rọ̀ ọmọ yìí ọlọ́run má ń gbèrè ìtìjú lórí ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ibi tógun ti ń bá já inú ayé mọ́lẹ̀ sí fún mi. Ah, ah. Ah! ọ̀rọ̀ mi máa dọ̀wẹ́ ọlọ́run kọjú sí mi báyìí kó ṣe mí lóore. kí ni kí n tiẹ̀ wá máa sọ wọ́n lọ́n kí ni kí n máa wí lọ́mọ tó ń pa fún mi jẹ ó ń pa fún mi mú. <laughs> bá mi táṣìírí àṣírí yẹn mo fẹ́ kó tú ọlọ́run bá mi tú ó lọ́n bá mi tú à ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ṣàánú mi má jẹ́ ń gbére tìjú wọlé oṣù mẹ́sàn-án tí mo fi gbé ọmọ yìí sínú àti àyájọ́ ọjọ́ tí mo kú lẹ́lẹ́ lórí ìtàṣírí kọ̀kọ̀ yìí má jẹ́ kí ìyà jẹ ọmọ mi gbé ah ọlọ́run wojú ẹ̀ dá mi lóhùn ṣàánú mi ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí má jẹ́ ń gbèrè tìjú lórí ẹ̀. ẹ má máa ṣe gbogbo eléyìí tẹ́ ń ṣe náà tẹ́ ń jẹnu labalabalaba ẹ ya wọn síta kálẹ̀ ń ya wọn sí àná wọn má bá yín jà má lé yín dànù àná báwo ìyàwó gbére ọmọ gbére wọlé fún mi tẹ́ fi ń pe tẹ́tẹ́tẹ́tẹ́ pera yín lánàá fún mi kì í sọ́mọ́ òṣì tẹ́ fún mi náà ló ń ṣe ìrànlọ́ káàkiri yẹn kì í sọ́ọ̀lù ajá tí mo lé dànù kó nínú ilé mi ni tẹ́yìn bá mojú tẹ́ bá mọ́ra sí ẹ̀kẹ́ tó wá síbí ọmọ tó yẹ kẹ́ jókòó tí ìlé kẹ́ máa bá sọ̀rọ̀ kẹ́ máa bá wí kẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ bọ́n ṣe ń gbègbè sí ayé èèyàn. mo make sense bẹ́ẹ̀ ó make bá wí ṣe bọ́nà tẹ́ fi bá wí rí pé mo lé ọmọ bíbí inú yín mo lé jáde kúrò nínú ilé mi pé ó ṣe ṣìnà ipò gbọ́mọ àlè wàá bá mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá ẹ wá tọrọ owó ń bí ẹ tún mọtí. torí tiẹ̀ mo lé jáde kúrò nínú ilé mi. ṣé rí i pé mo ṣe mistake ẹ̀yin èèyàn burúkú nìyẹn o ẹni pé èèyàn dáadáa lè mi jẹ́ sí i ó yẹ kẹ́ advice mi pé. ibi tó dùn fún ẹ olódà bàbá yìí mi ò tiẹ̀ yọ wọ́n ti yọ ọ̀dà pẹ̀lú òkú rẹ o èèyàn burúkú ni ẹ o èèyàn burúkú ni ẹ gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ní òkò kó ṣe ẹ má bìrì sà ẹ má bìrì gbogbo tó bá máa ṣẹlẹ̀ ní òkò lónìí tí ìbá ṣe pé yọ burúkú ni wọ́n fi properties lẹ̀ fún wa ó dẹ̀ mú ó dẹ̀ jókòó lé gbogbo ẹ̀ ìwọ àgbáyà fọ́fún gbé mi olóòjì. Ah, ah, ah, ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀. sà sà mo rí i lórí ìjókòó mi ìdájọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ti yé mi ti yé mi ó ti yé mi <laughs> orí ẹ̀ pé orí ẹ̀ pé àjẹ́ òun láàyè kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yẹn sìn àwọn prank tí wọ́n máa ń ṣe yẹn sìn oníwọ̀n náà á fẹ́ ṣe pẹ̀lú mi ó oh, ṣé o ti fẹ́ bẹ̀rẹ̀ skit ni ta ló rìkọ̀dù ẹ̀ mò ń wá mi tó ti ń rìkọ̀dù ẹ̀ ni mò ń wò káàkiri ta ló ta ló ṣe. tí o bá ṣe pá gbàyà lé ta ló bẹ ṣeré ṣé mo jọ skit maker lójú ẹ onímọ̀ ṣe skit tí o bá ṣe pá gbàyà ní ẹ ṣó yẹ kó jókòó lé nǹkan tó jẹ́ tèmi o dẹ̀ ń fi fẹ́ lá o wá rò pé. are you mad Báyọ̀ Báyọ̀ orí ẹ̀ dàrú ojú ẹ̀ fọ́ ni ah, tó bá jẹ́ pé o ò ṣeré ajẹ́pórí ẹ̀ ti yí nìyẹn o kí ìtumọ̀ gbélé tó ṣe yìí. sọ́ni tó bá tún sọ anything tí bá gbá etí ẹ a máa yọ ọyún ni. báyọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. o fẹ́ gbá mi létí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tó o bá gbé ọwọ́ yẹn sókè tó bá wálẹ̀ kó pè mí lọ́mọ àlè. ìwọ bẹ́ẹ̀ni. ìwọ tó jẹ́ agbófinfo ni ẹ mt bá rẹ. ṣé o rò pé ọmọ tó ní o rò pé wọ́n ló bí oyún tó wà nínú ìyàwó ẹ o rò pé wọ́n ló ní. gbogbo látara ti débi báyìí ọdún tó ní kí wọ́n fún mi mo ti mú tán ìkejì mi tún ti mu díà fún yìí ó dẹ̀ ní kí wọ́n fún ẹ nìkan kí ló ṣẹlẹ̀ ọgàn. sọdí ọ̀rọ̀ Sodiq ṣé ó yẹ kó jèmi báyọ̀ ní ẹ̀gbọ́n mi ọmọ ìyá ọmọ bàbá mi máa fi ọbẹ̀ yìí jẹ níṣu. o rántí o rántí lady mo yọ sọ rẹ. ọdún ni mo yọ sọ rẹ náà. girlfriend mi tí mo ń fẹ́ school mo dé láti NYSC mo dọ́dọ̀ bọ̀dá mi mo débẹ̀ mo rí pé mo yọ̀ ní bọ̀dá mi fẹ́ sílé. <laughs> no no no no bàbá ṣe sùúrù ṣe sùúrù má fà wàdà ṣeré náà no báwo ni o ṣe máa rò pé ẹ̀gbọ́n ẹ ẹ̀gbọ́n máa máa fẹ́ girlfriend ẹ kò possible na. ṣé mo fi irú kan yẹn bá ẹ ṣeré rí ni ṣé tí n bá ti fi gbogbo nǹkan ṣeré ṣé ọ̀rọ̀ mo yọ̀ sọ́rẹ́ bó ṣe mọ bí mo ṣe bí mo ṣe nífẹ̀ẹ́ ọmọ yẹn tó gbàgbà wọn school ṣé orú ẹ̀ ni mo máa fi ṣeré pa ni. bọ̀bọ̀ lára àwọn nǹkan tí màá sọ fún ẹ lélẹ̀ èèyàn tó bá rí ẹ tó gbójú ẹkùn ságbárí wọn máa rò pé bẹ́ẹ̀ náà ni wàá nú ẹ ṣe rí ni tó bá jẹ́ pé èmi tó bá jẹ́ pé èmi ni èèyàn kan bá dọ́rù nǹkan bá yẹn wò àtẹ́díyẹ ah, bá dà mí lógun nù èmi ò ní fún ọ lẹ́yìn lásán máa pa tẹ̀yìn tẹ̀yìn nì máa pa tẹ̀yìn tẹ̀yìn nì ah, ó lè ń gbọ́ ọ̀kẹ́ òun dọ̀ọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀gbọ́n mi o ọmọ ìyá mi ọmọ bàbá mi là ń sọ̀rọ̀ ẹ̀ ṣé mo máa pa ẹ̀gbọ́n mi ni. Oh. ẹ̀gbọ́n ẹ ọmọ ìyá ọmọ bàbá ẹ ṣé o gbọ́ nǹkan táwọn àgbà máa ń sọ ni tí wo bá ní wo lè rún ìyàwó àsùpà tásùpà bá bá rún ìyàwó ẹ̀ ń kọ́ ah, gbogbo àwọn ìwà tó ń wù nígbà náà ó tún ṣe bá ẹ̀ dàgbà ìjọ́rò tó fẹ́ já náà. tó bá mu tó wá fọ́ ni ó tún ti wá rí rùmùrùmù sí ó ti fine sí ó ti fresh sí mo yọ tèmi tèmi filẹ̀ báyìí ó ti wá fresh sí. ìyẹn ló jẹ́ kí o ibẹ̀ ló yẹ kó o ti mọ̀ ibẹ̀ yìí ló yẹ kó o ti mọ̀ wípé ẹni tó bá mọ iye là ń ta fún ẹgbọ́n ẹ ló mọ iye ni mo yọ sọ́dẹ̀ ṣe gbà fún àmọ́ tó bá jẹ́ pé èmi mi ń sọ ní tiẹ̀ o tó bá jẹ́ pé èmi lèèyàn kan dánrú ẹ̀wò pẹ̀lú ẹ̀ oh my god nǹkan tí màá ṣe ni mo sọ yẹn. mo ti gbọ́ mo ti gbọ́ aláti ṣe ni màmá ti ṣe ara rẹ̀. bẹ́ẹ̀ta ṣé kò fẹ́ni kòtò máa ń bá ẹ̀ sìn. agbèrè dàfà ẹ̀yin àgbà pọ̀ wọ́n ní èrò kí lẹ́nu ní mọ̀sán kò mú kíkan. mi ì dẹ̀ nírú yín kí èèyàn kan fẹ́ fi ọwọ́ ọ̀la gbá mi lójú. èèwọ̀. ẹ̀gbọ́n mi tó gbọ́yàn lẹ̀ tí mo gbà lẹ́nu ẹ̀ ló ń fọwọ́ ọ̀la gbá mi lójú báyìí. Ah! ó ń tẹ̀ mí gàṣùgàṣù ó ń tẹ̀ mí gàlégàlé ó dẹ̀ ń ká ẹ ṣeun. tẹ́ ẹ jọ kú ọyàn kan náà mú. bá a ṣe ń bi nìyẹn ní tó ṣẹlẹ̀ rẹ̀ nígbà tí mo wà ní skul ó lọ́mọ kan mo ṣe wà ní two hundred eleven. lọ́mọ yẹn wà ní hundred eleven. ìgbà tó máa dé skul wọ́n mi ló dé sí i èmi mo bá ṣe registration mo kàn ṣáà ṣe ní ẹ̀gbọ́n sí ẹ mọ̀ àwọn ọmọ a máa ní skul daughter hmm, skul father àwọn ọmọ máa ń ṣe dáadáa èmi náà ṣe ìyàwó náà kébi gẹ́gẹ́ bí skul daughter ọmọ yẹn wá jẹ́ mi tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ràn gan eh, ah! eh, eh. agbélé rafa hmm ìfẹ́ tí mo ní sọ́mọ yẹn ó pọ̀ tó di extent pé ọmọ yẹn ń gba àwọn ìwà àbàjẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ mi. Ah, mo ṣe o. ibẹ̀ lèmi kọ́ sí mọ̀ pé a ah, ó dà pé ìfẹ́ ọmọ yìí ń tó lọ́kàn mi. gbogbo bí mo ṣe ń sọ àdásókè ní gbàǹgbà di pẹlẹbẹ ló fi ń délẹ̀. Hmm. mo wá wò pé ta ká máa bá nìyàn bọ̀ bóyá ó máa gbà bóyá ó máa change mind ẹ̀ hmm. gẹ́gẹ́ bẹ́yìn àgbáyé máa sọ pé. kò jẹun gbádùn lóbìnrin ń gbà fún. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ agbẹ́rẹ́dàfà mo lọ sí NYSC mo lọ sáàwé ìgbà tí màá dé padà níṣẹ́ ni mo rí pé ẹ̀gbọ́n mi ti fẹ́ nìyẹn. ó ṣe nílànà mo fi mo fi fọ́tò mo fi fọ́tò ọmọ yẹn hàn wọ́n gbà tí mo sì máa wà lólè o pé ẹ wọ ọmọ yìí o ẹni tí mo fẹ́ fẹ́ rí o mo fi fọ́tò ẹ̀ wọ́n kì í ṣe pé kì í ṣe pé ojú wọn fọ́ kì í ṣe pé ọ̀dà mọ́ o. ẹ̀gbọ́n rẹ gba obìnrin rẹ tó o sì fi fọ́tò rẹ hàn. bẹ́ẹ̀ni mo sọ fún yín. ẹyin mọ́jọ yóò lẹ́nu látayégáyé ni ọ̀dàlẹ̀ ti wà nígbà tí lẹ́dùnmọ̀ rẹ̀ ń bẹ láàyè rẹ̀ ó ní èṣù lọ́rẹ̀ ó mú un gẹ́gẹ́ bí ìgbè kan ṣùgbọ́n nígbà kẹ́sùn òun wò dalẹ̀ ńkọ́ típin adé èṣù padà dalẹ̀ Elédùmarè ló fi di pé gbogbo ibikíbi tẹ́ bá ń dé èpèlè Elédùmarè ń gbé èṣù ṣe báyìí bẹ́ẹ̀ ni mọ́jọ yóò lẹ́nu gbẹ́gbọ́n rẹ̀ bá dà ọ́ wò ó mọ́jà káwọ́ àkàsẹ́yìn kí ló fẹ́ ká ṣe gangan kí ló fẹ́ kí n ṣe fún àkọ́dà. gbogbo ipá tẹ́ bá lè gbà ní kẹ́ bá mi sá. ọ̀dà mo fẹ́ fẹ́ obìnrin yẹn padà. àbá fẹ́ kí n pẹ̀gbọ́n rẹ ni hmm. dúró dalẹ̀ ni ọ̀yá kí wá ní kí n ṣe kí wá ní kí n ṣe. o kò fẹ́ fẹ́ obìnrin yẹn padà ni. mo fẹ́ fẹ́ padà ni. o jù bẹ́ẹ̀ lọ. sẹ́yìn tó wù ọ́ nù. ètò wù mí nìyẹn. ọ̀dà nítorí bá ti wù ọ́ o ti wù mí fọkàn rẹ̀ balẹ̀. iṣẹ́ kan bẹ tí n ó fún ọ kínkínní báyìí ni. sórí iṣẹ́ yìí ó mú wọlé níwọ̀n bá àgbà tó jẹ́ pé ẹ ti jọ ń gbé papọ̀ o ti rọrùn bẹ́ẹ̀ tó bá ti wá mú wọlé tó bá ti di lálẹ́ tójú pa tẹ́sẹ̀ pa tí gbogbo ara alẹ́ ti sùn pátá ọ wà mú iṣẹ́ yìí gbogbo tó bá ti wọ ọ sọ tó bá ti sọ àsùn fanfan tẹ̀fan gbogbo wọn máa sùn tílé òfin máa ní tó bá lọ rè pa ọmọbìnrin o kó o bá alájọṣepọ̀ látàlẹ́ yìí tó fi dàárọ̀ ọjọ́ kejì kò ní í yájú mo fi Elédùmarè mo fi búra fún wọn. tí n bá gẹ̀ẹ́tì right kí n kàn make sure pé wọ́n ti sùn. pátápátá ọtí <laughs> tán kò jù bẹ́ẹ̀ lọ kódà tó bá ṣe pàdé ojúmọmọ ló ti wá ni láàrin wákàtí méjì sí mẹ́ta wọn ò ti bọ́ ọ sí wọn ò ti parẹ́ wọn ò ti gbé wọn ò ti máa mú un lọ kò lè tó bẹ́ẹ̀ èmi kó ń bẹ̀ jàre tètè tètè ọmọ àwọn ni ó tí o rò pé mi máa yí o ni mo gbọ́ kò tún sọ mo ní kí bọ̀ yẹn fún mi lómi mo ní kò fún mi lómi ni. òde jẹ́ a lọ sínú yàrá wa mú mi ní yàrá. mo kàn ní ìbomi tó tutù kan gẹ̀tẹ̀ fún mi bí Báyọ̀ now Báyọ̀ where is the water. omi omi òtútù sọ pé omi náà omi omi. òtútù juice ló tutù sọ. oh this is better àǹtí. èmi ò mú kankan tèmi òun ló yó èmi ò yó. Oh, yeah. Ah, no, you have to drink, you have to drink. No, no, no. Okay, this one, this one, I'm not taking, I'm not taking. Drink, drink, you're oh, good. Mm, you talk more for any nice time. Any nice time. Ṣé òtútù? Òtútù. Ṣé òtútù? Ṣé òtítọ́ ẹ̀? Ẹ̀ àwọn ètò mi wọ̀ ó yà gbélé ẹ má tún gbé dání má fọ gíláàsì mi má hèhè ẹ̀hún orí ìfun rẹ̀ ó yá ó yá túbọ̀ bẹ́ẹ̀ bá sáré ọ̀la ẹ̀rù tọ̀la o. bẹ́ẹ̀ bá sáré ọ̀la ẹ̀rù tọ̀la o.

àgbáwùfọ tó lúyàn mùyàn mù ẹyí ẹ ti bàjẹ́ mọ́lẹ̀ òkò mọ́ ni. sọ́ọ́ni bó ṣe wà yìí tó bá kọ̀ láti fún mi láwọn ẹ̀tọ́ mi àwọn ẹ̀tọ́ táwọn pírẹ̀tì wa sílẹ̀ fún wa tó bá kọ̀ láti yọ̀ǹda tèmi fún mi gbogbo ètò òṣèré ẹ̀ tírámàṣì ni o kẹsẹkẹsẹ lọ sí rí kàṣàkàṣà sí bọ̀ lẹ́yìn má fojú ẹ̀ hàn èèmọ̀ ìwọ àgbàyà òkú ayé yìí àgbàyà rádaràda tó máa fẹ́ mẹ́rọ kíkọ kíkọ fà àṣebáyọ̀ ló ń balẹ̀ ọmọ mi jẹ́ àṣàbùrú ẹ ló ń dalẹ̀ ọmọ mi rú báńjí báńjí kódà ó máa tó pín báyìí kí ni gbogbo nǹkan tí mo dánwò ìṣá kí ló kó sí mi lórí tí mo fi lọ sọ̀sọ̀kúsọ tí mo sọ fún bọ́dá mi yìí. ọlọ́run ṣé mi ti bà nǹkan jẹ́ báyìí àbírò ọ̀rọ̀ sọkúsọ wo ni mo lọ ń sọ yìí ah, nǹkan máa ṣẹlẹ̀ ń bí lónìí ah, mo gbọ́dọ̀ tètè mọ bí mo ṣe máa kúrò nílé yìí o àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà lè ṣẹlẹ̀ o mo gbọ́dọ̀ kúrò jẹ́ n tètè kúrò. pò lọ sọ fún mi bó ló rò pò lọ mo fẹ́ kó explain fún mi kí ló tún mọ gbogbo nǹkan tó sọ tẹ́lẹ̀. explain fún mi bó ṣe jẹ́ pé ìwọ ni ìyàwó mi bímọ fún báyọ̀ sọ fún mi bó ṣe jẹ́ pé ìwọ lọ fún how kí ni mo ṣe fún ẹ sọ fún mi. Oh, oh my Jesus. Mi kò tó jẹ́ kí sọ̀rọ̀ bí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ gan mi. Mi ò mọ̀, I am very sorry. Uncle. I, I can't just be standing here so pé living is the only option I have that, right now. Báyọ̀, question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ò dá mi lóhùn ronú pé ṣé lóòótọ́ ni. wíkẹ́ ìwọ nìyàwó mi bímọ fún ìwọ ló dẹ̀ fún lóyún yes or no. Báyọ̀. Ọlọ́run o ó mọ̀ yí pé o kì í ṣe kà kò dé lè jẹ́wọ́ ló máa wà lórí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀keje leléyìí tí kinní yìí máa ṣẹlẹ̀ tí máa sọ oyún mi nù ẹ̀dákẹ́dá tó bá wà lórí ọ̀rọ̀ mi tó bá fi gbogbo ilé ayé ẹ̀ kó owó jọ ó máa di pépà mọ́ lọ́wọ́ ni tó bá wá bí igba ọmọ kó bí ẹgbẹ̀rún ọmọ gbogbo wọn máa fi ọwọ́ ẹ̀ wọn ó máa fi para wọn ni. báyọ̀ ọ̀dẹ̀ àwọn àmì ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ yìí ó yóò ṣe. Ah, ẹ ẹ ṣe máa bọ̀ àbúrò ẹ̀ tó dá wàhálà lẹ̀ tó da gbogbo lérú òun gangan kó ló fi jẹ́. What? Mr. Man ọ̀gbẹ́ni Tíkùlà. No èmi kọ́ ni mo pa mò ń mò ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ yìí mo bẹ̀ yín ni wà wà forí. ló ṣe pa. no no ó máa mi ó ṣe ṣẹlẹ̀ ń sẹ́ jẹ́ ká gbé jẹ́ ká gbé. bàjí bàjí bàjí má jàdó lọ́wọ́ ààrẹ ọtí ni mò ń mú mi ò mú làákàyè torí mo mọ̀ kó lè di wàhálà náà ni mo ṣe lọ ọ̀pọ̀lọpàá kí ló ṣe lè fún bàjí. mi ò pa ẹ̀mí kọ́. Ah, ah, ah, mo fẹ́ mú alẹ́ mọ́ mọ́ rẹ̀. Uh, uh, uh, you are under arrest. You are, ah, please, you are under arrest. Move. Yeah, take him. Please move. Ayo mi o. Keep keep shot. Keep shot. Please move. Uh, don't drop it. Move. Mi o mi Keep shot. Move. Manji, Manji, Banji bàbá jàjọ́ ló wà. Ó tí ni mò ń mú mi òun là á kà yìí. Torí ẹ̀ mo ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wá mọ́ ọmọ dárútúrútú yìí. Báyọ̀ kí ẹ dìde kó ojú mi ẹ ẹmí àná ànọbọdẹ dìde kójú mi àwọn ìgbà yìí jẹ bọ jẹ kó bá gbogbo òkè ẹjọ bá gbogbo ẹbí jẹ báyìí. ẹ̀gbọ́n náà. arìn sọnù ẹlẹ́ẹ̀fẹ́ pàgbọ́ ẹyẹ yín ò ní kú ẹlẹ́ẹ̀fẹ́ pàkàlà ayé yín ò ní kalẹ̀. ẹkùn ọkọ òkè ìfọkọrọ lùbọdì lọmọdọgba àpáta fara ti para rẹ lájú bọ à ń lẹ́bọ̀ lẹ́yìn ìjagunlẹ̀ bí sára o àdí àyàyà. èmi máa bímọ dandan ni jẹ́ ká jọ yọ̀fọ́ lọ́mọ. ìwọ náà jíjú ọlọ́mọ lọ́dún wọn fún mi kárẹ́ à ń ṣe ní ayé yìí wà bímọ. kí lọmọ yẹn ṣe fún yín dábí ṣọwọ́ ẹ̀bẹ̀ yẹn. kí ni tiẹ̀. ta ló bọ yín. bẹ́ẹ̀ ni. bíbélì mi fi yé mi wípé búburú ní gbogbo ọjọ́ mhm. ṣùgbọ́n àdúrà la fi ṣe kí. la fi yí padà gbogbo ìgbà. lọ́wọ́ tán eh. hmm. ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi máa gbàdúrà láìsí àdúrà. mi ò fẹ́ rí kankan nínú àwọn ẹbí ẹbí àpẹ́ẹ́dì bọ́ọ̀dì bí kò pé tẹ̀lé ẹjẹ́ bí kò ló fẹ́ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo máa ń fojú sọ fún yín máa fara sọ kò yẹ yín máa tún gí gbogbo sáìn kẹ́ tiẹ̀ lè notice mi torí pé mo like yín mo fọ́ fi bóyá kí n wo bẹ̀ mọ́ pé ṣé mi ò ń ṣe taste yín ni àbí ẹ̀ like mi àbí mo ti rọ̀bọ̀ jù àbí mi ò ń ṣe kò yẹ yín mi ò ń ṣe spec yín. ilé ìtúyà mi nìyẹn bọ́dá mi. àbúrò báwo ni ṣó wa. kí lè ti mẹ. mò ń jẹun ni. wọ́n ń gbà wẹ̀ lákàtàárọ̀ oúnjẹ tí wọ́n máa fi bẹ́ẹ̀kẹ̀ ń dẹ̀ jókòó tì ẹ̀ ń jẹ́. ọlọ́run ọba rí mi mi ò mọ̀. níbo ni ìyẹn sóúnjẹ síbẹ̀ ni sọ fún ìyàwó mi kó ṣe mí fún wọn. ìjọ tí n bá tún gbọ́ pé ẹ lọ kankan nítorí ẹ̀ nínú ilé inú á ju bó ṣe yẹ lọ. báwo ló ń yọ lọ́dọ̀ tèmi. bẹ́ẹ̀ ti rí. yaba. mo ń jẹ́. ẹ kó tún kírèsì ara. kọ́lé kò ra lẹ̀ kò ra mọ́tò kò ra kẹ̀kẹ́ débi kó wọn ara mọ́tò àfi kó mọ tíṣà ó ti yí ẹ kó pààrọ̀ aṣọ rí aṣọ wa gbé fi aṣọ aṣọ wèrè yẹn àti gbé fìlà wèrè kọ́lé lórí. èmi kọlẹ̀ kún bẹ́ẹ̀ látàárọ̀ kò sí lẹ́kọ̀ọ́ ọmọ pé mi ni o. ẹ nífẹ̀ẹ́ ara yẹn o. mo sọ fún ọ fún mi wà tọ́lẹ̀. ìgbẹ́jọ́ olóyìn náà fi pàdé mi. Ah, ẹgbẹ́ mi ẹ̀ nífẹ̀ẹ́ ara yẹn o. ṣé bẹ́ẹ̀ fún ara yín mọ condition tẹ bọ́mọ̀ á fẹ́ jì mọ́lẹ̀. ẹ ṣá ẹ calm down mo notice àwọn changes díẹ̀díẹ̀ kan lára ẹ lẹ́nujọ́ mẹ́ta mo notice pé ò kí n ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀. mo tún pè gbèsè kan tó yẹ kí n gbàṣẹ lọ́wọ́ yín kí n tó gbé e tí wọ́n gbà. gbèsè òṣì wo ló gbé. Ah, ah. mo fẹ́ kí gbogbo ilé ẹ ṣe ra yín lọ́kàn. mi ò gbọdọ̀ try láti lóyún débi tí mo máa ṣe. ò lọ sọ òtútù yẹn ó padà wálé àtòkù àtàyé ọmọ òrí kọ̀ọ̀kan gbé wọlé. ẹ̀rí ọmọ bá máa sinmi kò ní fi àárọ̀ ọjọ́ lọ ó yẹ kó ti ní strength díẹ̀ láti bá mi lu àmàlà bẹ́lẹ̀ bá mi bu eédú díẹ̀ sí kí nǹkan fi nǹkan síkùn ní ti jẹun látara. irú ọ̀rọ̀ burúkú wo ló jáde ń gbòòrò ẹnu ẹ̀. Ah. ó ní ròmù bó ti wù kó mọ̀. ṣé ká má sòótọ́ ọ̀rọ̀ yìí. ta ni ẹ̀mí ẹ̀ mọ́ ọmọ ọmọ wọn ni ó mẹ́nu rẹ ọ̀yẹ̀ tó pàlàmà ipa mọ́ ìrọ̀lẹ́ mi ní sọkọ rere. ìwọ ọmọ wípé ìwọ nìyá lọ́jà ìwọ ló sì máa sí ní ọjà. kí làṣírí ti ń bẹ láàrin ọjà ìyá lọ́jà àti ní kábíyèsí. ọlọ́yẹ̀ ọmọ bí kò kó ṣe dégbé ó léwu fún mi ó sì léwu fún ìyá lọ́jà. mo dáhùn elédùà. ọ̀kan dùn máa dé ọba àfọ̀bẹ́dẹ́à gbèrè lọ́lá ọmọ oníkurubusu wọ sáríjì yìí. mo tún sọ ti wúwo kábíyèsí kábíyèsí. olúwere ni gbáko alákẹ́dókú lóde lọ́gbàkú mi kú irọ́ lọ pa tó ọba bá mi lójú oorun ikú lórí. ẹ kúrò lórí rẹ torí bí ìlú bá dá méjì tọba lè ní òṣè. láìkú èkìlẹ̀ mi kì í máa fa wọn rẹ̀ dágbẹ̀dù. ọba kan ọba kú ọba mi jẹ́. sọ̀rọ̀ ọ̀rùn tó mú yìí kó tó wọ̀ yóò jáde láyé. èmi ẹ fúnra ẹ̀bí ń gbẹ́nu gbọ́fọ́ kíkan lórúkọ tí wọ́n pè wọ ìbọn àyẹ́bùgbọ́n jẹ gbàgì lórúkọ tí wọ́n pè wọ ẹ̀tù ọkọ̀ tẹ́nu wọ́jọ̀ lórúkọ tí wọ́n pè wọ́n ta. tẹ̀tẹ̀ kòkó mi sì ti lómi lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú òtún tọ̀ sí babaláku bàbá mi ò ní tẹrí bá sẹ́nikẹ́ni ká bọ̀ torí obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán. Hmm. ọ̀dà mò ń bọ́ àbọ̀. owó ọ̀tá ló ti gba ọmọ jìnnìjì owó ọ̀tá ló ti gba ọmọ gbogbo ẹ̀mí tó bá kọjá lórí ilẹ̀ gbogbo owó kú ọ. ta ló ní jẹ́ mo ní kó pẹ̀lú mi. kíni wọ́n àdápà ìdá lóbìnrin dá kẹ̀kẹ́ òwú bí wọ́n bá já ní obìnrin lábẹ́ iye inú rẹ̀ ńlá ni. wáyà ọ̀kan dùn má dé ìtànà lẹ pé. wọ́n ó kéré sí kì í ṣẹ̀rù ẹ. yá jọ gbé pẹ́ẹ́gì ìjà kaná. èmi rẹ. bẹ́ẹ̀ ni bá fi ọjọ́ yẹ̀yà lọ́jà tó o mòrò ìjì ọmọ pé àwọn kan ni orò èèpà awo lèmi o awo ọ̀dájú awo sì ni pẹ̀lú mo sawo tèmi títí mo sawo délùú òtẹlẹngẹ. a pàlùdò pàlùdò òfò fẹ́ẹ́ dàlúdò ẹ bá ń gbẹ́yẹ rẹ wá. Ah, ṣé gbogbo ẹyẹ rẹ náà nù. ọ̀nù kò jù bá ń lọ. bí n bá wá fẹ́ẹ̀rì rẹ̀ mú gèrè ní. ọ̀dọ́kùn ah, mo ṣe bẹ́ẹ̀. agbọ́dọ̀ ń bọ̀ ẹ̀sìn ni kò tí ì ní eré sá aago èsì ni kò tí ì yọ ọ̀rọ̀ hmm? bẹ́ẹ̀ ni ẹ ẹ ràn lọ́kàn dùnmọ́dé. níwájú èmi ọ̀kan dùnmọ́dé èmi ọba dẹ́gunjà èmi ó dín dín ìjà méjì ìlú tí wọ́n pèlè èèyàn kan ṣoṣo. wọ́n kọlu ìyálójà àti adékiníkùn wọ́n bàyẹ̀ wọn jẹ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé èmi ní òkò kan ṣoṣo tó túgbẹ̀ ẹyẹ ká. ẹ bá mi sọ fún wípé mo fún un ní ọjọ́ méje ohun tó mí àti tí ò mí nínú ẹrù rẹ̀ kó kó jáde kúrò nínú bàbá mi. èmi nígbà tẹ́ ẹ fẹ́ kéṣù òpa omi tì kọ́ fẹ́ jẹ wẹ̀. bí ìbádọ́gun ẹjọ́ dogun. ọgbà dùn má dé ọba àfọ̀bẹ́jà ilẹ̀ mọ́bólò rẹ lónìí lónìí. mo ti délé pé jìgà iná barawúta ọjọ́ pálàmì ọkà tún jẹ̀rì jẹ̀rì. àwọn tó ti bà pé tó o bá yọ ọ̀bẹ ń jáde odò òkú. èmi ló jàjà sí kò lè dáa fún gbogbo yín. kí la ti fẹ́ sọ̀rọ̀ yìí sí o. ọ̀rọ̀ ilé ó lé ó ju lálejò ẹ̀gbọ́n kí láti fẹ́ sọ̀rọ̀ yìí. ṣe é tú dànù kí láti fẹ́ sọ̀rọ̀ yìí.